إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد dáwọ́pẹ́ fún Allahu subhanahu wa ta'ala àtọ̀rọ̀ salatu fún anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam inṣáàlá láì ní ìgbára wa ní àsìkò èyí tí a fẹ́ máa gbé ẹ̀wò òun náà ni tí a rí ní ojú screen òun náà ni ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Sheikh Abdulrahman ibn Nasiri sáàdì alayhi rahmatullah tí wọ́n sọ nígbà tí wọ́n ṣe tafsir suratu Hud verse 91 ní àyè tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ti sọ a'udhu billahi minash shaitani rajim قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهتك لرجبناك وما أنت علينا بعزيز Sheikh Abdulrahman bin Nasir Sa'di alayhi rahmatullah lára àwọn ẹ̀kọ́ tí wọ́n mú jáde látinú àyà yìí òun nìyí tí afẹ́kà jáde yìí tí àwọn kan lò gẹ́gẹ́ bí ẹ̀rí láti pèpè sí ìdí òṣèlú náà ọ̀rọ̀ wọn yìí ó nídìí àlàyé so that àwọn èèyàn ní ṣì bákan náà wọn ní ṣì gbọ́yé sheikh abdulrahman ibn nasir saadi alayhi rahmatullah wọ́n sọ wọ́n ní wàmínà wọ́n ní lára àwọn àǹfààní àti ẹ̀kọ́ tá a máa rí nu àyà yìí ànàlá yẹtfà wà ní mìíní bí asbábin kẹsìrà ipi ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa ti dànù fún àwọn mùmìnì pẹ̀lú àwọn asbáb àwọn okùnfà akasọ̀ kẹsìrà tó pọ̀. قد يعلمون بعضها وقد لا لا يعلمون شيئا منها wọ́n lè mọ àwọn mínú àwọn okùnfà wọ̀nyí àwọn asbab tọ́lọ́wọ́n bó fi máa ti nǹkan dànù fún wọn ní wọ́n dẹ̀ lè má mọ ìní bẹ́ẹ̀ wa rubbama dafa anhum bi sababi qabilatihim ìgbà míì dẹ̀ ní ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala àti àwọn nǹkan ní ìdànù fún wọn ní sábàbí kọbi láti hìn ní ipasẹ̀ àwọn ìdílé wọn aw ahli watanihim alkufar àbí ní ipasẹ̀ àwọn aráàlú wọn tán jẹ́ kèfèrí kama dafa Allahu an Shu'ayba rajma qawmihi bi sábàbí rahti gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá ṣe ti dànù fún Shu'ayb ipe kí àwọn aráàlú rẹ̀ kí wọ́n sọ lóko pa nítorí pé kí ni wọ́n ń wo ti àwọn ẹbí rẹ̀ mọ́ lára wà á nà ha rí ìrọ̀wá bí tọ́lẹ̀ tí yà sùrù bí àdáfẹ́ àni islam wal muslimin labasa bí sáàyí fi a àti wípé àwọn nǹkan tó jẹ́ bí okùnfà wọ̀nyí àwọn links yìí tó ṣe wípé ìtí aburú kúrò fún àwọn mùsùlùmí a máa ṣẹlẹ̀ látara rẹ̀ bákan náà ìtì aburú kúrò fún islam a máa ṣẹlẹ̀ látara ẹ̀ la ba'sa bi sa'i fiha bal rubama ta'ayyana zaliki kò sí nǹkan tó burú níbi kí a ṣiṣẹ́ láti lè gẹ́ẹ̀tì ẹ̀ kódà ó lè jẹ́ nǹkan tí ó jọ ọ̀ràn yẹn لأن الإصلاح مطلوب على حسب القدرة والإمكان torí wípé ìṣàtúnṣe nǹkan tí a fẹ́ ni in tó ṣe pọ́n pàṣẹ rẹ̀ ni al-asabil kudrati wal imkan ní àbá ṣe ní agbára mọ́ bó bá dẹ̀ ṣe rọrùn mọ́ wa ala hadha wọ́n ní lórí eléyìí law sa'ada al-muslimuna alladhina tahta wilayati al-kuffar wa amilu ala jahli al-wilayati jumhuriyya tí àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ń bẹ lábẹ́ ìjọba kèfèrí tán bá fi lè ṣe ìgbìyànjú alájá àlìwìláyà láti ṣe àlìwìláyà àti ìsìnjẹ́ olórí tó bá ṣe é ní jùmùhúríyà ní nǹkan tí a jẹ́ republic يتمكن فيها الأفراد والشعوب من حقوقهم الدينية والدنيوية kó ṣe wípé àwọn ọlọ́dọọdán bákan náà àwọn aráàlú lápapọ̀ ní wọ́n lè rí àwọn ẹ̀tọ́ wọn tó jẹ́ ti ẹ̀sìn bákan náà ẹ̀tọ́ wọn tó jẹ́ tayé takana aula minis islami li dawlatin taqdi ala huquqi mudiniya wa dunyawiya eléyìí ó dájú pé kí wọ́n juwọ́ ju sẹ́lẹ̀ fún ìjọba kan tó ṣe wípé ó jẹ gàba lórí ẹ̀tọ́ wọn tó jẹ́ ti ẹ̀sìn àti tayé bákan náà ìjọba tó ṣe wípé ó ń pa ẹ̀tọ́ wọn àti ẹ̀tìtẹ̀sìn àti ti ayé wàtàhàrís ala ibadatiha tó dẹ̀ ń ṣojú kòkòrò lórí ìdìṣọ́yì tó jẹ́ ẹ̀tọ́ wọn ti ẹ̀sìn àti tayé bákan náà wàjá àlíhìm ó dẹ̀ ń ṣojú kòkòrò láti ṣe wọ́n ní amalatan wa khadaman lahu láti ṣe wọ́n ní bọ̀yì sí wọn wọ́n jẹ́ni tí ó máa ṣe bọ̀yì sí wọn nìyí so tàbá wo ọ̀rọ̀ tí sheikh abdulrahman bin nasir sa'adi alayhi rahmatullah tí wọ́n sọ ń bíbá yìí ó ní wípé àwọn mùsùlùmí tó ń bẹ lábẹ́ ìjọba kèfèrí tó má ṣe gbìyànjú láti lè sọ ìjọba yẹn di ìjọba jùmbúríyà ìjọba wo là ń pè ní jùmbúríyà òun ni tí àwọn olóyìnbó ń pè ní republic republic látara respublica that is in tó jẹ́ àfíà àwọn that is matter of the public or the public matter wọ́n á ṣe ní nǹkan tó ṣe pé àwọn èèyàn ó lè dá contrary to ìjọba tó jẹ́ monarchy tó ṣe pé ẹni tó jẹ́ monarch ọba òun ni ó mọ̀ pàṣẹ ní tó bá wù ni ó sọ ṣùgbọ́n èyí tó bá jẹ́ republic ni ó túmọ̀ sí pé kò ń ṣe ọba ló ń pàṣẹ bákan náà àwọn aráàlú àwọn ni wọ́n á yan representatives tí wọ́n máa lọ ṣe ìjọba tí wọ́n máa darí ìlú eléyìí ni wọ́n fi ń pè ní republic àti nǹkan tí wọ́n ṣe ní ọ̀rọ̀ gbogbo èèyàn táráàlú ó lè dá sí so àwọn mùsùlùmí tó ń bẹ ní abẹ́ ìjọba kèfèrí tó bá ṣe ìjọba yẹn táwọn náà sọpọ́ọ̀tì pé kí ìjọba kó jẹ́ republic èyí táwọn náà lè dá sí láti lè fi protecti àǹfààní wọn gẹ́gẹ́ bí mùsùlùmí bákan náà àǹfààní wọn tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn àti àǹfààní ayé nìyí so eléyìí ni yóò tún fúyẹ́ ju pé bó ṣe wípé wọ́n á máa bẹ lábẹ́ apàṣẹ wàá kan tó ṣe pé ní tó bá ti sọ òun náà ni abẹ́gẹ́ òun nìkan ni ó mọ̀ dápàṣẹ bẹ́ẹ̀ ni kèfèrí ni so tí ó mọ̀ jẹ ẹ̀tọ́ wọn mọ́lẹ̀ ẹ̀tọ́ tó jẹ́ ti ti ni bákan náà ẹ̀tọ́ tó jẹ́ ti tayé so sheikh abdulrahman bin nasir saadi alayhi rahmatullah wọ́n ní tí mùsùlùmí bá lè ṣe léyìí àwọn mùsùlùmí tán bẹ lábẹ́ ìjọba kèfèrí tán bá lè ṣe léyìí bí àwọn mùsùlùmí tán bẹ lábẹ́ ìjọba ní yúróòpù ní àbí ní amẹ́ríkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́bá lè ṣe léyìí yóò jẹ́ nǹkan tí yóò wà áúlá yóò bẹ́tà fún wọn so ilé jẹ́ nǹkan tí sheikh ń sọ ní àárín yìí نعم إن أمكن أن تكون الدولة للمسلمين وهم الحكام فهو المتعين طبعا وارون كوكو شيء ìjọba yẹn ni àwọn mùsùlùmí ló padà mọ́ kọ̀ǹtró rẹ̀ tó dẹ̀ máa jẹ́ pé àwọn ni wọ́n jẹ́ olórí ń wọ́n ní eléyìí yóò jọ́ràn yàn ìyẹn tó bá rọrùn tó bá rọrùn wàlákin lè ádámì ìmkáni hadi martaba ṣùgbọ́n torí pé kò rọrùn láti gẹ́ẹ̀tì lẹ́wù yìí nìyí فالمرتبة التي فيها دفع ووقاية للدين والدنيا مقدمة والله أعلم wani lẹ́bù tó ṣe wípé a lè fi protect ẹ̀sìn wa bákan náà a lè fi ti aburú kúrò fún wa ìyẹn àwọn mùsùlùmí tó bá ń bẹ ní abẹ́ ìjọba kèfèrí at least a máa participate nínú ìjọba yẹn pẹ̀lú pé wọ́n ṣe ní jùbúríyà eléyìí nìyí ó wà mùkàdámà ó sì jẹ́ nǹkan tán gbọ́lá fún ju pé kí ó jẹ́ pé abẹ́ ìjọba apàṣẹ wàá kan tí ó máa jẹ ẹ̀tọ́ wọn tẹ̀sìn àfitayé mọ́lẹ̀ òun ni náà tá a bá wo ọ̀rọ̀ tí sheikh abdulrahman tí wọ́n sọ yìí àárí wípé wọ́n sọ masalihu diniya wa dunyawiya àwọn àǹfààní tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn àwọn àǹfààní tó ní ṣe pẹ̀lú ayé so eléyìí wọ́n fà yọ níbi tafsiri tí wọ́n ṣe fún gbólóhùn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lawla rahtuka larajamnaka tàbí tí ó bá kí ń ṣe pé awo àwọn èèyàn rẹ mọ́ ẹ lára ní lára jamnaka àbáṣọ ẹ ló kópa wàláwùlà ràtúkà lára jamnaka wàláwùlà ràtúkà lára jamnaka tí ó bá kí ń ṣe pé awo ti àwọn èèyàn rẹ ní àbáṣọ ẹ ló kópa wọ́n máa ń ta àlè nàbí aziz òun tó ṣe kó pàtàkì lọ́dọ̀ wa báyẹn nìyí ṣùgbọ́n wọ́n wo ti àwọn èèyàn rẹ̀ tí wọ́n fẹ́ ni ò jẹ́ kí wọ́n sọ lóko pa so tí àwọn mùsùlùmí náà bá rí opportunity láti wọnú irú àyè yẹn yìí láti lè reduce aburú tí ó mọ̀ ṣẹlẹ̀ sí wọn ní abẹ́ ìjọba kèfèrí tí wọ́n fi lè protect àǹfààní ẹ̀sìn wọn tí wọ́n lè fi protect àǹfààní ayé wọn nìyí sheik wọn ni kò sí nǹkan tí ó in fact yóò jẹ́ nǹkan tó ṣe wípé ó ta ayáná tó jẹ́ ọ̀ràn yẹn nam ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ni ọ̀rọ̀ tó ṣe wípé nǹkan tí stúdẹ̀ntì wọn kan náà sheik muhammad salih al-usaimin alayhi rahmatullah táwọn náà sọ irú ẹ̀ ni ní àwọn àyè mélòó kan náà nínú àwọn àyè tí wọ́n ti sọ ọ̀rọ̀ yìí tàbá padà sínú ṣáyò Sahih Muslim wọ́n sọ̀rọ̀ tó jọmọ́ eléyìí bẹ́ẹ̀ níbi kìtàbù ìmára kìtàbù ìmára nígbàtí wọ́n ń ṣe àlàyé hadithi tí ó ní wọ̀mọ̀ yásil amira ọ̀kọ̀d asọ́ni ní abẹ́ eléyìí òun ni ọ̀rọ̀ wọn yìí ti wá so talápadà sínú tíra wọn pàtàkì lọ yẹn sharu sahih muslim tí wọ́n ṣe tí mo asasa wọn tí wọ́n kójọ bó ti jẹ́ pé ọ́díò rẹ̀ náà wà ṣùgbọ́n bàbá wò ó èyí tí wọ́n ṣe almudala taasẹ̀ òun yìí tí mo fẹ́ kà tó ń ṣe aljihad والسير والإمارة نعم ني أيي مصر هنا المسألة الرابعة إجوا لا كيري أو إبيري لا كيري ما حكم الدخول ما حكم دخول المسلمين للبرلمان في الدول الكافرة كني داجو ìdájọ́ kí àwọn mùsùlùmí kan ní àwọn ìjọba tó ṣe wípé ó jẹ́ ìjọba kìfèrí ní àwọn ìlú kìfèrí kí ni ìdájọ́ kí àwọn mùsùlùmí kó wọnú pálíámẹ́ǹtì fi dúwálé káàfìrà ní àwọn ìlú tí ó jẹ́ ìlú kìfèrí khasatan idha kanu la yaslamuna min adal kufar pàtàkì jùlọ tó bá ṣe pé àwọn mùsùlùmí tó máa kọ̀tán láwọn ò rẹ̀ ní wọn lè móríbọ́ níbi sùtá àwọn kẹfẹ́rí aljawab شيخ ابن عثيمين عليه رحمة الله وني إذا قلنا إن المسلمين إذا لم يدخلوا في البرلمان فإنهم لن يسلموا من أذية الكفار فليدخلوا طبعا شيخ بقى صحيح بقى مسلمين بقى البرلمانت فإنهم لن يسلموا من أذية الكفار ipe wọn ní mórí bọ́ níbi ìṣòtá àwọn kẹfìrí fàlíyàtùkùlù káwọn náà join wọn níbi pálíámẹ́ǹtì wọn that is pálíámẹ́ǹtì ìjọba ìjọba kẹfìrí nílùú kẹfìrí wọlé ṣàríkù kí wọ́n join wọn wọ́kọ́ látẹ̀kálà mùlùbàrùlámán àni àkídà wọ́n ní pálíámẹ́ǹtì ni ó lè mọ́ sọ̀rọ̀ nípa àkídà wọ́n máa yàtọ̀ alágbèbí zatilá azawajal عز وجل إنما يبحث في أشياء سياسية واقتصادية ó lè jẹ́ pé nǹkan tí pálíámẹ́ǹtì ń wò àwọn kan tó ní ṣe pẹ̀lú political issues àwọn kan tó ní ṣe pẹ̀lú economic issues falyudlil muslimuna bi aswatihim káwọn mùsùlùmí kí àwọn náà gbé ohùn wọn jáde wa man ata'u Allahu ta'ala ilman wa fiqhan استطاع يرد dalil mulhidin ẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala bá fún ní ìmọ̀ àti àgbọ́yé ẹ̀sìn nínú àwọn tó bá wọnú pálíámẹ́ǹtì istata an yarudda alal mulhidin yóò ní ìkápá láti lè máa fèsì fún àwọn atheist táwọn náà bẹnu pálíámẹ́ǹtì fayustafad àwọn èèyàn torí pé kí ni ẹni tó ń bẹnu pálámẹ́ǹtì yìí ẹni tó nímọ̀ ń pẹ́ ẹ̀sìn ni ẹni tó ní àgbọ́yé ń pẹ́ ẹ̀sìn ni so ẹni yẹn ni tó bá ń ṣe rọ́dù fún àwọn mulhidun àwọn atheist àwọn mùsùlùmí ó jàǹfààní ń bẹ̀ láàkìn ṣùgbọ́n làbúdà an yadkhula bí níyàtì annahu yuhawil islah mustata'a ó gbọ́dọ̀ wọnú bẹ̀ pẹ̀láníyàn pé kí ni òun fẹ́ lọ ṣe reform bóun bá ṣe ní agbára mọ́ ó gbọ́dọ̀ wọnú bẹ̀ pẹ̀lú àníyàn pé kí ni òun fẹ́ lọ ṣe reform bí òun bá ṣe ní agbára mọ́ so ó gbọ́dọ̀ wọ́bẹ̀ pẹ̀lú àníyàn pé òun fẹ́ lọ ṣe kí ni òun fẹ́ lọ ṣe reform bóun bá ṣe lágbára mọ́ wọ́n dẹ̀ sọ pé tó bá ṣe pẹ́ ní tọ́lọ́wọ́n bá tó ṣe rí pé ó fún nímọ̀ àti fíkíù yóò lè ṣe rọ́dù fún àwọn tí wọ́n jẹ́ almulhidun àwọn atheist níbẹ̀ lakin labudda yadkhula bi niyyati an yuhawila al-islam istata'a ó gbọ́dọ̀ wọlé pẹ̀lú àníyàn kó n fẹ́ lọ ṣe àtúnṣe bó ń bá ṣe lágbára mọ́ aw an yarfa min shari al fi hizbihim àbí kó ṣe rí níbi pátì wọn yìí ó fẹ́ gbéga ọ̀rọ̀ àwọn mùsùlùmí bẹ́ẹ̀ àmọ́ yẹ́dùkúlẹ̀ àlùkọ́rọ̀ bíi mansip wọ̀ljá fàlà wọ́n kó lọ síbẹ̀ pẹ̀lá ní ẹ̀pọ̀ nǹkan wá ipò òun náà kàn fẹ́ jẹ gọ́vnọ̀ òun fẹ́ jẹ president lápèjúwe àbí ó wọ bẹ̀ ipò òun náà kàn fẹ́ jẹ parliamentarian òun náà fẹ́ jẹ senator òun náà fẹ́ jẹ house of uh, rep member àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí ẹ̀ lọ nìyí wọ́n ní fàlà kò gbọ́rọ̀ lọ pẹ̀lá ní ẹ̀jì that is in tí ó mú lọ síbẹ̀ kò jẹ́ àníyàn ẹ̀sìn ipò òun fẹ́ ṣe kí ni òun fẹ́ gbé ẹ̀sìn islam ga òun fẹ́ gbé àwọn mùsùlùmí òun fẹ́ bá àwọn mójútó ọ̀rọ̀ àwọn mùsùlùmí òun fẹ́ polówó àwọn mùsùlùmí níbẹ̀ ń tó nítorí ẹ̀ lọ́nìí فنرى أنه يتعين على القادر أن يدخل في البرلمان وجزاء الله خيرا يعني طبعا يا بارات ونو بارلمان أريكي أورانيا نفلاتي وبيه tó bá ní agbára àti wọ àríkí ọ̀ràn yẹn ni fún láti wọ kọlọmọba kó bá sẹ́rẹ̀ sàn dáadáa láàkín bí ṣọ́ọ̀tì an yakuna ahlan lil jidal ṣùgbọ́n wọ̀ ọ̀dẹ́ni tó ṣe rí pé ó wà kápébù láti lè dìbẹ́tì wa bayanil haqq ó wà kápébù láti ṣàlàyé òdodo لأن بقاء المكان أو الجو أو الجو خاليا ليس بطيب torí pé ká sọ pé bó ṣe tó pálámẹ́ǹtì tá a bá wò á nírí mùsùlùmí kankan bẹ́ẹ̀ tí ó wà ń bẹ́ẹ̀ láti lọ dìfẹ́ǹdì interest àwọn mùsùlùmí á nírí mùsùlùmí kankan bẹ́ẹ̀ tó ṣe wípé òun ni ó mọ̀ dìfẹ́ǹdì ẹ̀sìn àwọn mùsùlùmí eléyìí lẹ́sọ̀ tó tẹ́yì kò ń ṣe nǹkan tí ó da eléyìí jẹ́ ọ̀rọ̀ sheikh bin Uthaymin rahimahullahu ta'ala àhárí mọ́jẹ̀mú tán gbé kalẹ̀ ẹni tó fẹ́ lọ òun lọ nítorí àwọn mùsùlùmí láti protect ẹ̀sìn wọn láti defend ẹ̀sìn wọn eléyìí ni nǹkan tó ń gbé lọ síbẹ̀ láti protect àǹfààní wọn eléyìí ni tó ń gbé lọ síbẹ̀ kò ń ṣe pé lọ síbẹ̀ nítorí pé òun náà fẹ́ lókìkí ó fẹ́ di gọ́vnà ó fẹ́ di eléyìí ó fẹ́ di parliamentarian ó fẹ́ di senator ní tó ń gbé ọlọ́kọ́ yẹn kò rẹ̀ ń ṣe pé torí pé ó ń wọ owó òun ló fi ń lọ so àáwò bíi tí àwọn àbá ìtàn sọ̀rọ̀ lọ ọ̀rọ̀ ẹ̀sìn àǹfààní àwọn mùsùlùmí òun làwọn sọ̀rọ̀ so ọ̀rọ̀ wọn tó sọ yìí ni tá a bá compare mọ́ títí ẹni tó jẹ́ àfa àwọn tí a mọ̀ sí sheikh abdulrahman bin nasir saadi alayhi rahmatullah a rí pé nǹkan kan náà ni wọ́n sọ nǹkan kan náà ni wọ́n sọ fún àwọn wò pé nǹkan tó ṣe wípé ó pàtàkì ni fún ẹni tó jẹ́ àfẹ́sìn tó mọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn láti lọ rú àyè yẹn láti lọ dìfẹ́ǹdì ẹ̀sìn rẹ̀ ní wọ́n rí ní nǹkan tó ṣe wípé ó pàtàkì láti ṣe ilé submission sheikh bin Uthaymi rahimahullahu ta'ala so ló jẹ́ pé tá a bá wò ó fatuwa tán fún àwọn ará Iraq ìra àwọn ará Kuwait náà bó ti jẹ́ pé Kuwait ìlú àwọn mùsùlùmí ni ṣùgbọ́n gbà tó di pé ìjọba fi àyè lẹ̀ fún election ní so in ti sheikh mun uthaymin tí wọ́n sọ nígbà tí wọ́n tí wọ́n ṣílẹ̀kùn yẹn ó ní ara anna al-intikhabat wajiba wọ́n ní mo rí wípé al-intikhabat kádìbò ọ̀ràn yẹn ni eléyìí jẹ́ nǹkan tí wọ́n sọ so délẹ́bù wípé irun tán sọ nígbà pé ṣáà máa fílẹ̀ fáwọn èèyàn tí wọ́n gbádùn àwọn èèyàn rọ́dẹ̀rẹ̀dẹ̀ la máa fílẹ̀ fún nígbàtẹni tó gbádùn tó wá kọ̀ tí ó wọ́bẹ̀ so wọ́n ní àwọn ẹlòmíì wọ́n lè agbègbè wọn kọ́ ti wọ́bẹ̀ tó ṣe pé ńgbà tí wọ́n wọ́bẹ̀ ni wọ́n fara rẹ jáde wọ́n dídàkudà ẹ̀sìn wọn ó lálàsẹ́ Sheikh Ibn Uthaymeen ta'ala wọ́n ní àìláníyàn dáadáa ló jẹ́ kán lálàsẹ́ tó wáyé kí wọ́n lọ ń torí wọn ní change ń táwọn ò bá rẹ́wọ̀n tán ń bẹ ń bẹ change tí wọn ródòdó fi rinlẹ̀ ń bẹ pé káwọn èèyàn gbà lọ́wọ́ wọn àwọn gangan fúnra wọn ò ní change so àárín nǹkan tí sheikh alayhi rahmatullah tó fi rinlẹ̀ ẹni tó lọ síbẹ̀ pẹ̀lá níyàn pé òun fẹ́ influence àwùjọ yẹn òun fẹ́ influence inú parliament yẹn láti change ẹ̀ fún dáadáa àárín pé àníyàn tó dáa ṣùgbọ́n mọ́jẹ̀mú òní pé kó nǹkan kan fún rẹ̀ mọ́ kó bá rẹ̀ kó mọ́jẹ̀ ní tó ṣe pé lóun fẹ́ gba àwọn èèyàn lẹ̀ kó nǹkan kan fún rẹ̀ ní ó padà wá parun tolóbi ọpẹ ṣé ti sọ nínú fatuwa tán fáwọn ará Kuwait yẹn èpè ẹ̀tọ́ rí ẹ má filẹ̀ fún wọn ẹ má filẹ̀ fún wọn ṣùgbọ́n táwọn èèyàn wá mú wá ipe ẹlòmíín wọbẹ̀ tó ṣe ipò change ṣé kí ni àìláníyàn tó dání lọ́bi sọ wọ́n ní walakin yankusuna asidkuma Allah problem ta ni òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ wa àwọn àsìnsí ẹ̀ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala tó túmọ̀ sí pé kí ni ọ̀tọ̀ ni tá a sọ ọ̀tọ̀ ni tí a máa ṣe ọ̀tọ̀ ni tá sọ fáwọn èèyàn ọ̀tọ̀ ni tọ́pọ̀lọpọ̀ ó padà máa ṣe kí tí wọ́n máa lọ ṣe so position sheikh bin Uthaymin lélẹ́yìí ah, mo ṣe ìṣára sí fatwa títí kuwait yẹn torí pé mo ti kàyí tó ń bẹnu sharu sahih muslim wọ̀nyí nítorí àsìkò náà tàbá wo àwọn àfáà mi wọ́n lọ́rọ̀ míì lórí eléyìí àbí àwọn náà lọ́rọ̀ lórí eléyìí kí ni ọ̀rọ̀ a fẹ́ mú wá nísìn òun náà ni ọ̀rọ̀ tí Muslim World League tí gbogbo aná mọ́ ni ó ní al-majma al-fiqhi al-islami àwọn majma al-fiqhi al-islami èyí tó wà wà ká pè nù méjèèjì tó ń bẹ ní abẹ́ muslim world league yìí irú béèrè yìí wọ́n béèrè lọ́wọ́ títí wọn náà kí ni in tí àwọn ṣe ní àlàyé lórí eléyìí náà wọ́n ní يجوز للمسلم الذي يتمتع بحقوق المواطنة في بلد غير مسلم ó tọ́ fún mùsùlùmí tó ṣe pé òun náà ó enjoy àwọn rights citizenship ní ìlú tó yàtọ̀ sí ìlú mùsùlùmí almusharakatu fil intikhabati niyabiya ipe kó participate nínú parliamentary elections wa nahwiya àtàwọn bíi bẹ́ẹ̀ ni لغلبة ما تعود به مشاركات من المصالح الراجحة لا ترى ìpín tó tẹ̀wọ̀n nínú àwọn nǹkan tó ṣe wípé participation rẹ̀ tó lè mú wá nínú àwọn àǹfààní tó ṣe wípé ó مثل تقديم الصورة الصحيحة عن الإسلام lápèjúwe yóò lè pírẹsẹ́ǹtì interior true picture nípa islam wọ́dìfà and kọ̀bọ́yẹ̀ muslimin ti báládì yóò lè dìfẹ́ǹdì intojẹ́ àfíà islam nínú ìlú rẹ̀ wọ́tàṣílì mùktasabati àkàlìyà ti dìníyà wà dúníyàwíyà then nǹkan tó jẹ́ bí àwọn àǹfààní tí àwọn minorities tó ń gbé lẹ́yìn àárín àwọn majority tí wọ́n jẹ́ bíi kèfèrí lápèjúwe tó jẹ́ títẹ̀sìn wọn àǹfààní ẹ̀sìn wọn bákan náà ayé wọn á lè ṣe kí ni wọn á lè rí wàtàzízi dáwòrì ntì mọ̀wáàkì àtàfíì níbi àwọn ayé influence wọn lè fortify role wọn bẹ́ẹ̀ wàtàáwùn ma alil ìtìdáàl wal insaf bákan náà wọn lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ni kí ojú ní déédéé. لتحقيق تعاون القائم على الحق والعدل وذلك وفق ضوابط الآتية wọ́n ní gbogbo eléyìí ni yóò máa bẹ ní ìbámu pẹ̀lú àwọn dọ̀wábìt tó ń bọ̀ wáyìí that is principles tí ó ń bọ̀ wáyìí àwọn conditions tó ń bọ̀ wáyìí kí làwọn conditions yẹn awalan ọlọ́lá kọ̀kọ́ an yaxidal mushariku muslimin بمشاركته الإسهام في تحصيل مصالح المسلمين ودرء المفاسد والأضرار عنهم ẹni tó fẹ́ participate tó jẹ́ mùsùlùmí àníyàn rẹ̀ gbọ́dọ̀ jẹ́ pé òun fẹ́ contribute sí bí àǹfààní àwọn mùsùlùmí ó ṣe máa wá wọ́dárì ilmafasid wal adrari anhum bákan náà góòlù ṣe fẹ́ ti àwọn aburú kúrò fún àwọn mùsùlùmí tán bẹ ní àwùjọ yẹn àníyàn rẹ̀ tó fi lọ participate nínú parliament ó gbọ́dọ̀ jẹ́ kíni ó gbọ́dọ̀ jẹ́ àní eléyìí àkọ́kọ́ nìyẹn thaniyan èkejì an yagliba ala dhanni al-mushariki min al-muslimin anna musharakatahu tufdi ila athari ijabiyya ẹni tó lóun fẹ́ patiféètì tó jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ pé yóò tẹ̀wọ̀n lọ́kàn rẹ̀ ipe tóun bá patiféètì ní eléyìí yóò lead sí positive impacts ní kọ̀tàrúdùmí fa'ida ala al-muslimina fi hadhihi al yóò dẹ̀ mú àǹfààní wá fún àwọn mùsùlùmí tán bẹ́ẹ̀ nínú yẹn ní ta'zizi markazihim níbi kó fortify ipò wọn kó strengthen ipò wọn wà ìsọ́lì matalibihim ila ashabil qarar bákan náà àwọn nǹkan tó jẹ́ àwọn nífin wọn àwọn wants wọn yóò lè máa fi tó àwọn tí wọ́n jẹ́ àwọn aláṣẹ àwọn take decisions yóò lè máa fi wọn létí wa mudiri dafati hukmi àwọn tó ń ما ọ̀rọ̀ yóò lè máa mú déètì gbọ́ wọn wal hifadhi ala masalimi diniya wa dunyawiya bákan so eléyìí jẹ́lẹ̀ kejì a rí pé nǹkan tó ń sọ bíbẹ̀ yìí tó ní ṣe pẹ̀lú àǹfààní àwọn mùsùlùmí ẹ̀sìn ayé ó gbọ́dọ̀ jẹ́ pé n tó ń torí ẹ̀ lọ síbẹ̀ láti contribute sí àǹfààní àwọn mùsùlùmí ẹ̀sìn ayé láti lè fi ti aburú kúrò fún àwọn mùsùlùmí in tó ń gbé lọ síbẹ̀ àwọn mùsùlùmí àwọn mùsùlùmí ni. ثالثا ẹlẹ́kẹta ألا يترتب على مشاركة المسلم في هذه الانتخابات ما يؤدي إلى تفريطه في دينه májẹ̀mú kẹta mùsùlùmí tó decide pé òun fẹ́ participate níbi elections yìí ó gbọ́dọ̀ rí i pé tóun bá participate ń bẹ́ẹ̀ kìíní ní kò affect ẹ̀sìn ń wo ní tó máa mú wá jò nínú ẹ̀sìn kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sóhun tó bá ti di pé ó ń jò nínú ẹ̀sìn rẹ̀ ní ó túmọ̀ sí pé kò tọ́ fún láti participate yẹn allah yatarattaba ala musharakati muslim fi hadhihi al-intikhabat ma yuaddi ila tafritihi fi dinihi ní tí ó mú yàn jò ń bí ẹ̀sìn kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí mùsùlùmí tó fẹ́ participate níbi intikhabati àwọn elections yìí eléyìí jẹ́ májẹ̀mú mẹ́ta tí mọ́ṣímọ́ òfìkì islami tí wọ́n gbé kalẹ̀ tí a bá lè fún fíìmù ọlẹ́ mẹ́ta yìí ni wọ́n gbà pé ẹ lè participate ń bẹ́ kó ṣe wípé àníyàn tó ń gbé lọ òun ni àníyàn islam àtàwọn mùsùlùmí láti ti aburú kúrò fún àwọn mùsùlùmí bákan náà kó tẹ̀wọ̀n lọ́kàn rẹ̀ fún orí nǹkan yẹn ṣe torí pé ń gbà míì èèyàn lè ní àníyàn yẹn ṣùgbọ́n èèyàn kàn máa ṣe kí ni yóò lọ lálà sí ara ẹ̀ ń kó tẹ̀wọ̀n lọ́kàn rẹ̀ pé nǹkan yìí òun rí ṣe òun á lè àwọn ọ̀rọ̀ mùsùlùmí sọ́dọ̀ àwọn aláṣẹ táwọn mùsùlùmí ó fi rí àǹfààní tó yẹ kán rí kẹta kí òun gangan fún rẹ̀ nínú ẹ̀sìn ẹ̀sìn gangan fún rẹ̀ ò gbọ́dọ̀ máa jò nítorí nǹkan tó kó jẹ́ ní tó ṣe pé àwọn nǹkan tó jọ́ràn yàn lé lórí yóò mọ ara àwọn nǹkan tó jẹ́ ìwọ̀ fún inú ẹ̀ ni ó ti máa lúwẹ̀ẹ́ eléyìí gbọ́rọ̀ ṣẹlẹ̀ sí so májẹ̀mú mẹ́ta tí wọ́n gbé kalẹ̀ kò lè lè á rí pé wọ́n túlẹ̀ náà so tó túmọ̀ sí pé tó má sọ pé nsì mo fẹ́ lọ mo láníyàn pé torí àǹfààní Islam àtàwọn mùsùlùmí mo fi ń lọ ṣùgbọ́n tí n bá lọ ní n tó súnmọ́ ni pé mi ìrírí nǹkan kan ṣe ń bẹ̀ àwọn ló sọ̀pọ̀tì ẹ̀ sunnah sọ أن يغلب على ظن المشارك من المسلمين أن مشاركته تفضي إلى آثار إيجابية وتعود بالفائدة على المسلمين في هذا البلاد من تعزيز مركزهم وإيصال مطالب إلى أصحاب القرار ومدير دفة الحكم والحفاظ على مصالح الدينية والدنيوية أمورك كنية أتشيف سؤالية أكوكو أمور جانية كنتم في تنتوري لونية ẹ̀kejì òun ni kó gbọ́dọ̀ tẹ̀wọ̀n lọ́kàn rẹ̀ kó wọn ó rí kíní ẹ̀ achieve ẹ̀kẹta kò wá gbọ́dọ̀ affect ẹ̀sìn títí ẹ̀ gangan fún rẹ̀ jama mo fẹ́ kí a máa tẹ̀lé mi kálọ̀ o káwo ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ìyẹn lé àárín ibi qararat al-majma' al-fiqhi al-islami qararat majma' al àárín ní ibẹ̀ so uh, eléyìí tí wọ́n sọ yìí pẹ̀lú tí sheikh ibn Uthaymin sọ àti sheikh Nasir Saadi káwọn nǹkan tí wọ́n jọ sọ papọ̀ nam uh, eléyìí ni ó mú mi lọ síbi àti tún ka ìmí mẹ́jọ́ ìfikí islami under muslim world league so àmọ́yé àwọn àfáà ni wọ́n wà ń bẹ́ wọ́n jíròrò lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n tó padà jẹ́ conclusion òun eléyìí tí a kà jáde yìí bákan náà alájúnàtò dá ìmọ̀lè ìftáà ní Saudi àwọn náà dá sọ́rọ̀ yìí gẹ́gẹ́ bí ó ṣe ń bẹ nínú fatawa alájúnà so wọ́n ní aliyah jùlọ tẹ̀síwìtì fìlì intikhabat wọ́n tẹ̀rù sí ìhúlẹ̀ha ìjọ tọ́ kádìbò níbi elections wọ́n tẹ̀rù sí bákan náà ká nominate yẹn fún máa lè ilmi annabi ládàna tahkum bí gẹ́rì máa ń zẹ́lẹ̀lá táàdẹ̀ mọ̀ pé kí ni ìlú wa ìta fi ń ṣòfin kò ń ṣòfin ọlọ́run ọba aljawab èsì la yajuzu lil muslim kò tọ́ fún mùsùlùmí ẹgbọ́n tán fi bẹ̀rẹ̀ la yajuzu lil muslim kò tọ́ fún mùsùlùmí an yurashiha nafsahu kólọ̀ nominate رجاء أن ينتظم في سلك حكومة تحكم غير ما أنزل الله pẹ̀lú ọ̀pù pé kí ni òun fẹ́ lọ jọ́ìnì ìjọba kan tó ń ṣèdájọ́ pẹ̀lú tí yàtọ̀ sí tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ wọ̀tá amẹ́lẹ́bí rẹ̀ ìṣẹ̀rí àti islam tó ṣe pé tó fi ń ṣèdájọ́ ìtẹ́ yàtọ̀ fún òfin islam ni fàlàyà júùsù ni mùsùlùmí àyàn tẹ́kíbà kò tọ́ fún mùsùlùmí kan láti yan irú èèyàn bẹ́ẹ̀ àkọ́kọ́ ni pé kò tọ́ fún òun gẹ́gẹ́ fún rẹ̀ láti contest torí pé kí ìjọba tó fẹ́ wọ̀ òfin tó fi ń ṣèdájọ́ kò ń ṣòfin ọlọ́run ọba subhanahu wa ta'ala kò tún wá tọ́ fún èèyàn tó jẹ́ mùsùlùmí láti yan irú èèyàn bẹ́ẹ̀ tóun bá tiẹ̀ decide pé tóun fẹ́ ṣe nìyẹn aw ghayrahu mimma ya'maluna fi hadhihi al-hukuma abẹ́lòmí náà tó ṣe kọ́ ń ṣiṣẹ́ níbi ìjọba yìí illa idha kana man rashaha nafsahu min al-muslimin ẹni ọtún padà wálẹ̀ wọ́n ní àyàfi wá ṣe pé ẹni tí ó nominate ara rẹ̀ nínú àwọn mùsùlùmí ọmọ yẹn tẹ́ kìrún àtàwọn tó ṣe yí pé wọ́n fẹ́ vote tán fẹ́ nominate tán fẹ́ dìbò yanyan يرجون بالدخول في ذلك أن يصلوا بذلك إلى تحويل الحكم إلى العمل بشريعة الإسلام ìtàn torí ẹ̀ṣẹ̀ yẹn ó ní láti lè fi change òfin yẹn di òfin Islam ni ẹni tó fẹ́ contest àníyàn tó ń lọ síbẹ̀ ni pé bóò la ṣe fẹ́ yí ìjọba yìí sí ìjọba islam bóò la ṣe fẹ́ islamize yẹ àníyàn tó ń gbé lọ nìyẹn ẹni tó ṣe fóònù ẹ̀rẹ̀ fẹ́ dìbò fún àníyàn táwọn náà fi ń dìbò fún òun ni pé àwọn kan ti gbéra wọn kalẹ̀ pé àwọn fẹ́ ṣiṣẹ́ lórí báwọn ó ṣe islamize system yẹn wọ́n ní àfi tó bá jẹ́ pé kí ni ó bá jẹ́rú eléyìí láti lè máa fi ṣiṣẹ́ ìṣẹ̀rí àti islam واتخذوا ذلك وسيلة إلى تغلب على نظام الحكم àwọn àlò yẹn gẹ́gẹ́ bí akasọ̀ that is ìlọ participate yẹn ìcontest yẹn ìdìbò fún wọ́n lò gẹ́gẹ́ bí akasọ̀ láti lè fi achieve go wọn yẹn káwo go yẹn wọ́n fẹ́ islamize ilé ìgbìmọ̀ asòfin àníyàn tí wọ́n ní nìyẹn àtẹni tó fẹ́ contest àtẹni tó ń dìbò fún wọ́n ní alàálà ya àmàlà man rashaha nafsahu ba'da tamami dukhul illa fi manasiba la tatanafa ma'a shari'ati al-islamiyya wọ́n lẹ́yìn tó bá wá nominate ààrẹ tó contest o fáwọn èèyàn dẹ́ dìbò fún tó bá di pé ó wọlé tó débẹ̀ kó má ṣiṣẹ́ láwọn ààyè tó tako òfin ẹ̀sìn o ìran fi sí ministry kan nísìn tí ó gbádùn ó mọ́ ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n fún ní kọmití kan pé kó mọ ẹ́ẹ̀dì kọmití kan tí ó gbádùn ó mọ́ ṣiṣẹ́ ń bẹ̀ kò rẹ̀ gbọ́dọ̀ sọpọ́ọ̀tì àwọn nǹkan torí kó tako Islam òun gan fúnra ẹ̀ ní kò gbọ́dọ̀ máa ṣe nǹkan tí ó bá Islam mu sọ̀tàwá wo àárí pé nǹkan sọ ó ti ń padà síbi nǹkan tí Majma' al-Fiqh al-Islami tí àwọn náà sọ lórí ọ̀rọ̀ yìí a rí pé nǹkan ẹni ó súnmọ́ra wọn so ọ̀rọ̀ ẹ̀sìn ó jẹ́ nǹkan tí ó pàtàkì níbi gbogbo fatawata kakalẹ̀ yìí so tàbá wo àwọn tí Majma' al-Fiqh al-Islami náà a rí pé àwọn náà wọ́n ló tọ́ ṣùgbọ́n pé wọ́n jẹ̀mọ́ kalẹ̀ wọ́n jẹ̀mú yẹn tí ò bá wà fòfíìjì kò tọ́ nìyẹn àwọn eléyìí bẹ̀rẹ̀ lásìnà dáìmọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú pé kò tọ́ àyàfi tó bá ṣe pé àníyàn tí wọ́n ń gbé lọ òníkan fẹ́ islamize system yẹn bákan náà wọn àgbọ̀rọ̀ ṣe nǹkan tó tako islam eléyìí jẹ́ fatawa lajna nam amuti lajna lajna fi dáìmọ̀ wa amu fatawa àbí kọ̀ráàrù al-majma' al-fiqhi islami amúyẹn náà wa àti ka ọ̀rọ̀ sheikh bin usaimin aka ọ̀rọ̀ sheikh nasir saadi tabawo gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ́n ń jọra wọn náà ẹni tó ní ẹ má filẹ̀ fún wọn ẹ lọ ṣùgbọ́n ẹ̀gbọ́rọ̀ lọ yàyàkú àtẹ́bádọ́n ẹ lọ ṣe ń torí àǹfààní ayé nítorí ẹ̀sìn torí interest àwọn mùsùlùmí ṣé káwọn èèyàn lọ nítorí pé kí ni òun náà fẹ́ jolórí òun náà fẹ́ ra mọ́tò ó fẹ́ kọ́lé òun náà fẹ́ máa lù big ó fẹ́ máa live big ṣe torí ẹni sheikh usaimin alayhi rahmatullah wọ́n ti yanjú gbogbo ẹ̀ pé ní òpùpọ̀rọ̀ jẹ́ àníyàn ẹ̀mí torí ẹ̀sìn torí ẹ̀sìn òun ni àǹfààní àwọn mùsùlùmí òun ni tí àwọn ó fi bẹ̀rẹ̀ pé kí ni kó lọ ṣùgbọ́n àwọn nǹkan tí wọ́n gbé kalẹ̀ mọ́jẹ̀mú ni àwọn ilé àní má lọ ìrètí lájú náà àwọn nǹkan tó jẹ́ mọ́jẹ̀mú ni tó lè fi lọ mọ́júmọ́ fi ti islámi wọ́n ní kí ni ó tọ́ ṣùgbọ́n àwọn mọ́jẹ̀mú yẹn lélẹ́yìí jàmá tábà dé ìlú ara wa àwọn tí wọ́n ń ṣe àwọn òṣèlú láwùjọ wa ń bí báyìí àwọn tó ń contest ni àtàwọn tí wọ́n ń vote fún wọn ni ṣé torí àǹfààní ẹ̀sìn làwọn tó ń contest fi ń lọ ṣé torí àǹfààní àwọn mùsùlùmí làwọn mùsùlùmí tó ń lọ fi ń lọ àwùjọ ọ̀bùlà so fọ̀tá àwọn àfáà yóò wà applicable sáwọn ẹni wọ̀nyí àfi fẹ́ yí fàtàwọn ẹni tá a fẹ́ lọ ọlọ́run láti lè fi súùtì àwọn tí wọ́n jẹ́ politicians torí wọ́n jẹ́ mùsùlùmí torí pé àwọn ìtàn torí ẹ̀ lọ òun yẹn wọ́n lè lọ nítorí ipe àǹfààní àwọn aráàlú tó ní ṣe pẹ̀lú jíjẹ múmu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n lè lọ nítorí yẹn ẹni tó fẹ́ dájú láàrin wọn nìyẹn ṣùgbọ́n nǹkan tó ní í ṣe pẹ̀lú àǹfààní ẹ̀sìn ẹni tó jẹ́ mùsùlùmí nínú wọn gan ọ̀pọ̀lọpọ̀ wọn ò rí yẹn rò tó fi jẹ́ pé kò sẹ́ni tí wọ́n lè bá ṣe lẹ́gbẹ̀rẹ́ lómi nínú wọn tó ṣe wípé ó rí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tó ń contest sílẹ̀ yóò dẹ̀ lọ tó sẹ́yìn ẹni tí ó kìí ṣe mùsùlùmí possibly ẹni ẹ̀gàn rẹ̀ tún lè jáfa tí ó dẹ̀ lọ tó sẹ́yìn ẹni tí ó kìí ṣe mùsùlùmí ẹlòmíì rẹ̀ ni tí ó bá campaign tí ó fi dánu fáwọn èèyàn gan ni àwa mùsùlùmí àwa mùsùlùmí ṣùgbọ́n ká má tara wa ṣé torí àwọn ẹni wọ̀nyí irú nǹkan táwọn ẹni wọ̀nyí gbé kalẹ̀ tán sọ kalẹ̀ mọ́jẹ̀m ṣé torí ẹni wọ́n fi ń lọ ṣé torí ẹni wọ́n fi ń lọ a rí i pé mò ń ka àwọn nǹkan yìí jáde bó ṣe wà ń bẹ eléyìí tí mo kà jáde yìí sí mo ti kọ nǹkan kan lórí rẹ̀ ní nǹkan bí October 2018 going to four years nísìn tí mo title ní stop manipulating fatawa of the scholars gbogbo àwọn nǹkan tí mo kà jáde yìí òun náà mo mú wá lẹ́yìn tí ṣe kù tó ṣe pé mo post differently ṣùgbọ́n ilé tí mo kà jáde yìí títí ṣe kí mo sèmí ti kùwé tí mo mú jáde ń bẹ̀ títí alájìnà tó dá ìmọ̀ mo kà jáde yìí títí al-majmu al-fiqhi al-islami under muslim world league mo stop manipulating fatawa of the scholars òní mo pè kìíní ẹ̀yìn torí pé èmi ò rí fatawa wọn yìí ní nǹkan tí ó túlẹ̀ tá a sọ pé òkè ẹni mùsùlùmí tó bá ń lọ sóṣà jẹ́ mùsùlùmí kódà bó ṣe pé kò ní àníyàn pé ẹ̀sìn lòun torí ẹ̀ lọ ni fatawa yìí ni mi rí ní nǹkan tó bá kẹ àfitawa fẹ́ ló kù so ara àwọn ọmọ ìyá mi wọ́n ti àwọn sọ ọ̀rọ̀ kan tó fọ́ nìyí wọ́n ní àwọn ẹlòmígbà tí sheikh moshood sọ nǹkan báyìí báyìí wọ́n ń takò nígbà tó padà wá rí fatawa sheikh al-Albani ẹlòmíyẹ ṣe sọ nǹkan míì ọmọ ìyá tó sọ̀rọ̀ yìí ni wallahu a'lam àwọn tó ń tọ́ka sí ṣùgbọ́n kò lè gé èmi torí pé èmi gangan tí mò ń sọ̀rọ̀ yìí ni mo kì í fún mi tipẹ́tipẹ́ until nǹkan bíi two thousand and nine ten òní wípé àwọn èèyàn lè lọ pẹ̀lú àníyàn ẹ̀sìn àǹfààní àwọn mùsùlùmí mo kì í fún mi nìyẹn ṣùgbọ́n mo padà change mo kì í fún yẹn nígbàtí mo padà ráwọn nǹkan tó ṣe pé ó ṣẹlẹ̀ níbi arab spring fine a mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ará algeria ìyẹn aljabatul islamiyya lè linkov nígbàtí wọ́n participate níbi election ní early 90s ní tí ìjọba algeria padà dàrú táwọn islamist yẹn tí wọ́n padà wọlé ní àwọn ni wọ́n win ṣùgbọ́n wọ́n dàrú ó padà lídìí sí ogun ní algeria tó ṣe pé about two hundred thousand people ló ṣòfò ẹ̀ nígbà yẹn torí pé ìjọba wọn ò gbé fún wọn ṣe jàǹbá fún wọn tó ń bó jẹ́ pé àwọn ni aráàlú dìbò fún kíní ẹ̀ padà líìdì sí kíní ogun ó padà líìdì sí ìṣòfò ẹni ìyẹn ní algeria ni ìyẹn ìyẹn wò kó bí ó wá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àtàtún wọn nǹkan tó ṣẹlẹ̀ níbi arab spring ni ìyẹn rí wípé mẹ́tọ̀dì sọ èèyàn pé ẹ mọ́ filẹ̀ fún wọn ẹ wọnú ẹ̀ ní orúkọ islam mẹ́tọ́dì yẹn ni ó lè jẹ́ nǹkan tó ṣe yí pé àwọn èèyàn ó tún mọ́ ṣìlò àwọn àfáà ń sọ ọ̀tọ̀ ní táwọn sọ ṣùgbọ́n ní àwọn ẹgbẹ́ kan ẹgbẹ́ wọ̀nyí ni in táwọn fi ṣe foundation ẹ̀sìn wọn òun ni political power òun ni political power ká dé ipò agbára yìí ni foundation ẹ̀sìn titi wọn òun ni tó tóbi jù nínú àwọn àrkánu ẹ̀sìn lọ́dọ̀ títí wọn ni so wọ́n lè dànkan rú wọ́n lè ṣe nǹkan báṣubàṣu wọn máìn láti tẹ̀jẹ́lẹ̀ nítorí pé kí ni bí ìjọba tó wà ń bẹ ṣe mọ̀gòmọ́gó pẹ̀lú resort irú ẹ̀ ló ṣẹlẹ̀ ní nǹkan bí 1936 bákan náà bí i 1942 tí asanbanna contest election ní Egypt parliamentary elections so wọ́n ló wí ní pé wọ́n ṣe jàǹbá ni eléyìí fatáwọn ọmọ rẹ̀ padà misbehave ó padà lídìí tí wọ́n pa prime minister àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn aburú tó ṣẹlẹ̀ so ìkan nìyẹn ìmí ìtúni títí ìyẹn arab spring ní káwọ àwọn wàhálà míì tó tún jáde níbẹ̀ náà gbogbo àwọn wàhálà tó fi di pé òkè wọn da kìíní election yìí so kí ni ó jẹ́ kí n ronú pé náà èèyàn ní láti farabalẹ̀ ìsọfáwọn èèyàn tó fẹ́ wọ̀ ọ́ pẹ̀lú àníyàn ẹ̀sìn pé kán lọ afá tó sọ lè láníyàn tó dáa pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn téèyàn sọ fún bí ìgbà tó ṣe pé èèyàn empower wọn láti lè ṣe hooliganism tó fẹ́ ṣe ni in fact irú àwọn ṣékùn òsèmí tó máa ń bẹ láyé gan wọn à ní lè ṣerú fatwa ìmọ̀ ní àsìkò tá a wà yìí nígbà tán ti rí aburú tí àwọn nǹkan wọ̀nyí dálẹ̀ which kíní àwọn Rabiul Arabi so èyí eh, ó fẹ́ kóra dúró yóò fẹ́ kóra ẹ̀ níjànú kò ṣe pé káwọn mùsùlùmí kí wọ́n lọ bẹ̀ pẹ̀lá ní ni ní yíṣù tán bá rí àtúnṣe táwọn gangan fúnra wọn ò compromise tí wọ́n èèyàn máa ń gbà tán débẹ̀ eléyìí ó jẹ́ nǹkan tó ṣe yí pé yóò da ṣùgbọ́n ìta àtúrí ni pé àwọn èèyàn ń change nígbà tán débẹ̀ sọ tí mo fẹ́ lò ó ni pé ọ̀rọ̀ tí Sheikh Al-Albani fún àwọn ará Algeria èmi yìí gangan fúnra mi ni mo translate rẹ̀ fún ibi iṣẹ́ wa ní nǹkan bíi two thousand and seven or six ni ìrántí dáadáa mọ́ tí wọ́n publish ẹ̀ jáde ńgbà yẹn ni fatwa Sheikh al yẹn ni mo translate ẹ̀ torí pé wọ́n kì fún mi òun náà sì ní pẹ́pẹ́ pẹ̀lá ẹ̀sìn kò sí nǹkan tó burú mẹ́ ṣùgbọ́n mo padà change position yẹn mo rí pé position àwọn àfáà tó yàtọ̀ sí òun ló correct jù láì bú àwọn tí wọ́n bá mú position yẹn ṣùgbọ́n a rí wípé àwọn aburú kan jáde níbi position eléyìí táwọn míì ń ṣílò bó tẹ̀yẹ́ pé àwọn tí wọ́n ń ṣàbúrú ni àwọn ti wà lórí ẹ̀ tipẹ́tipẹ́ torí pé nǹkan tí àwọn dúró lé lórí òun náà ni pé kí ni alhukumu ruknu min arkan min arkan al-islam min arkan al-din. al min arkani sharia so eléyìí tí wọ́n dúólé lórí ni gẹ́gẹ́ bí asan banna bó ṣe sọ bó ṣe ń bẹ nínú majmu'atu rasail ni so n pa pé alhukumu ni rukunu ni orígun kan ni lára àwọn orígun ẹ̀sìn so ló jẹ́ pé kò sí in tí àwọn ọmọ sọ̀rọ̀ lé lórí ní gbogbo gbà eléyìí nam ọmọ ìyá wa tá ń sọ yìí wọ́n mashuru sọ àwọn ìyá tako bọ̀ nígbà tán rí kí

2018 onímọ̀kọ́ October 2018 omokọ̀ yẹn ni bákan náà ní 2019 uh, mo sọ̀rọ̀ lórí fatwa sheik uh, fatwa sheik al-Albani alayhi rahmatullah àti sheik mashuru mo ní káwọn èèyàn kọ̀ǹpìẹ̀ méjèèjì kan wo fatwa because sheikh mashuru ní àwọn èèyàn sọ pé sheikh albani change mọ́kì fún wọn nípa ọ̀rọ̀ parliamentary election àwọn àni sheikh albani ò change mọ́kì fún wọn wọ́n sọ̀rọ̀ àwọn ọmọ kan gbé e jáde mo wá mú kí ni sheikh mashuru yẹn mo translate yẹn that was 2019 nineteen mo wá mú fatawa sheikh al ìkànnì àwọn fatawa wọn tó pọ̀ mo mú wá ní ipe kí àwọn èèyàn compare rẹ̀ eléyìí mo ní mo ṣe ní. Eh, 2019, ó ní mo ṣe eléyìí so that's February February 13 2019 mo pè ní between the statement of Al-Albani on entering the parliament and what Sheikh Mashur Hassan ascribed to him. Between the statement of Al-Albani on entering the parliament and what Sheikh Mashur Hassan ascribe to him so mo mú eléyìí wá mo sórí facebook ní 13 february 2019 fatwa sheikh mashu yẹn ni mo mú mo tún translate yẹ fatwa sheikh al-albani mo translate òun náà fatwa sheikh al-albani yẹn òun ni mo wá fẹ́ kà jáde nísìnyí Now, ní Fisnatul Huda wa Nur, audio 660, 650, 660. wọ́n bèèrè lọ Sheikh Al-Albani, wọ́n ní ننتقل من الانتخابات الكبرى إلى الانتخابات الصغرى انتخابات البلدية رأيكم فيها وما هو قولكم لمن يقول بمشروعيتها بدعوى أنه لا علاقة لها بديمقراطية طاغوتية وأن كون الرئيس البلدية مسلما أفضل wọ́n ní kí lẹ fẹ́ sọ nípa rẹ̀ ní nípa elections àti tó jẹ́ ti kékeré ni àti tó jẹ́ ńláńlá so kí lẹ fẹ́ sọ nípa àwọn tó ń sọ kó wà permissible àbúwà recommended claim wọn rẹ̀ ni pé kò ní kankan ṣe pẹ̀lú democracy tó jẹ́ ti tìtọ̀gù tíyà wà nàkánà rẹ̀ ìsìlbàlàdíyà musliman abdul bákanáà ká ní olórí ìlú tó jẹ́ mùsùlùmí òun ló fi dájú so sheikh al-Albani rahimahullahu ta'ala lẹ́yìn ìgbà tí ẹnìyẹn ó béèrè ẹnìyẹn fi kún ó ní wàláwò fi aswil awal lọ́kànnì mùsùlùmí wàláwò fi aswil awal kólórí ìlú kó jẹ́ mùsùlùmí kó sì pé the worst muslim ni mímọ lọ́kànnì nasraniya òṣìràkíyà òṣìrìyà ó dáa ju kó jẹ́ nasrani lọ kó jẹ́ christian aw ìṣìràkíyàn àbí kó jẹ́ ìṣìràkí ni that is kó jẹ́ socialist aw ṣùrẹ̀yàn àbí kó jẹ́ communist wa anna man taraka taswita ẹni tí ó bá gbé ìbòjú sílẹ̀ tí ó dìbò ìhújẹ́ ti anna ra'is al-baladiya mujbarun fi ba'd ahyan pẹ̀lú pé ẹni tó jẹ́ olórí local government lápẹjúwe wọ́n á fọ́ọ̀sì ẹ̀ láwọn àsìkò ní mọ́tàlá yóò á du áàfìnà ìpẹ̀rọ èèyàn bẹ́ẹ̀ wọ́n kà kún ẹlẹ́ṣẹ̀ dáná dálíkà lùmùbárí lion hajj ọ̀fìlmùkọ́bìn làwọn kanel káfíìrì nà ríyáfà bákan náà lápá kejì tí a bá aláwọ̀ ẹ̀ńtọ́ jẹ́ kéfì láti jò lórí sàkóbù bìlì ẹ̀hánà ti alẹ́ munkarat hatman sayakif amamaha làwọn rọ̀ isu musliman ẹni tó jò lórí yẹn tó jẹ́ kéfì rí àwọn nǹkan bàjẹ́ ni ó máa ràn lọ́wọ́ àwọn nǹkan bàjẹ́ tó yẹ pé kánípó lórí ìlú bá lọ jẹ́ mùsùlùmí yóò dún against rẹ̀ sheikh albani wa ni almuhim wọn ni tó pàtàkì akhi rí ọmọ ìyá mi alo su'al wa in kana alhaqiqa ahwan min su'al sabiq wọn ni mo pé ìbéèrè yìí ni ó wà ó tún rọrùn ju ìbéèrè tí ó ṣíwájú lọ lakin kullu min al-intikhabat yàdúrà haúlẹ̀ qa'idatin fún very islamiyya gbogbo ohun tó jẹ́ election ní principle tó ń revolve around you principle tí ó kì í ṣe ti islam ni bal ya qa'idatun yahudiyatun sohuniyya so qa'ida tó jẹ́ yahudiyya ni jewish principle ni bákan náà sohuniyya ni tó jẹ́ zionist al-ghaya tó ń pè ní kíni alghayatu tubarriru wasila ibi tá ń lọ òun ni ó justify ibi tá a tọ̀ débẹ̀ ibi tá ń lọ ibi tó dáa ni ṣùgbọ́n ibi tá a tọ̀ débẹ̀ ibi tí ó dáa ni ibi tá a tọ̀ débẹ̀ náà ti dáa nìyẹn so eléyìí ni wọ́n ń pè ní Machiavellian theory or principle ana ufasil sheik Albani mò ń ṣe ìyàtọ̀ bẹ́ẹ̀ni àyùrọ̀ṣẹ́ muslim nafsa láàrin kí mùsùlùmí kó nominate ààrẹ that is kó contest fi majlisi mi majalisi baladiyat níkanú àwọn houses baladiyat that is local government ni وبين أن يختار هو من يظن أن شره في ذلك المجلس أقل من غيره بس فريتين pẹ̀lú kíni kéèyàn yàn èèyàn tó rí pé aburú ẹ̀ kéré jù wọ́n ní èmi ń sẹpẹ́tì láàrin méjèèjì kéèyàn kan yan rẹ̀ àti kéèyàn kan contest àti kéèyàn kan vote fún èèyàn kan contest èèyàn kan vote fún ẹni tó rí pé aburú rẹ̀ ó kéré jù wọ́n ní mo differentiate láàrin méjèèjì yẹ́jìbù tafriq ọ̀ràn yẹn ní ká differentiate hatta fil intikhabat al-kubra kódà níbi elections tó jẹ́ èyí tó tóbi jù that is tìtolórí ìlú wọn náà katabtu fi hàn ila jama'ati al-inqadh wọ́n ní mo kọ̀ǹkan pé léyìí tí mo sẹ́ndì sí àwọn jama'ati al-inqadh that is aljabwatu islamiyya lil-inqadh títí alibal aj wọ́n láwọn kọ̀ǹkan sí wọn òun náà ní fatuwa tí mo ń rí fẹ́ sílẹ̀ kan tó discourage wọn pé kán mọ́ torí bó ṣèlú ṣùgbọ́n sọ fún wọn pé tẹ́ ẹ bá wá sórí kunkun tẹ́ ẹ lẹ́ẹ̀ máa ṣe ẹ̀rí pé ẹni tẹ́ ẹ dìbò fún ẹni tí ó jẹ́ mùsùlùmí tó súnmọ́ lé ní àwọn obìnrin kọ́dẹ̀ múra dáadáa táwọn ẹni fẹ́ lọ dìbò. fil jazair ọkọ̀ arsalu ilayya su'alan an intikhabat wọ́n send the question sí mi nípa intikhabat فبينت لهم بشيء من التفصيل ما ذكرته آنفا wọ́n ní mo ṣàlàyé fún ẹlẹ́kùnrẹ́rẹ́ in tí mo mention lẹ́ẹ̀kan من أن هذه الانتخابات والبرلمانات ليست إسلامية إيبي انتخابات في إلكشن في parliament ليست إسلامية كوبا إسلامهم وأنني لا أنصح مسلما أتيبي مي, مي recommend مي advise مسلمي كان يرشح نفسه إيبي كي أو contest ليكون نائبا في هذا البرلمان كل لو representative ni parliament لأنه لا يستطيع أن يعمل أشياء فلبك وليش انكك أبدا للإسلام وليش انكك في إسلامنا بل فيجريف طيار هذا قرنتي إن كتون لندن يعني يوقف قد جون جافون كما يقع في كل الحكومات القائمة اليوم في البلاد العربية إذا قاشي من بقبي جوباتون بين الأربعة ولكن مع ذلك sheik albani tòun ti bó jẹ́ pé kí ni ni advice ẹ̀ kó lọ torí pé yóò fara pa tó wá lọ kìíní yóò gbé lọ tó wá lọ pẹ̀lú gbogbo yẹn náà kóòtù wọn ni mo sọ pé ìdá kánà òun náà kẹ mùsùlùmí tó bá ṣe pé mùsùlùmí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wàhálà mo yóò dùn máa asaf eléyìí dẹ̀ ń bẹ́ẹ̀ fi bí láti islam ní gbogbo ìlú islam yóò ṣe náà fún sahun tí wọ́n contest wọ́n nominate ara wọn ìyẹ́tukùrẹ́ barlamani láti wọnú parliament dizaani tẹ̀klílì ṣọ́r pẹ̀lú àníyàn tẹ́kìní pẹ̀lú claim pé àwọn fẹ́ lọ reduce aburú pẹ̀lú claim pé àwọn fẹ́ lọ reduce kíni aburú fanahnu lánà tẹ́tí ànàsó dahun àǹtẹ̀sí àfúsìn àlè blọ́ọ̀kù wọn láti má nominate ara wọn ni sọ́dà لأننا lana mliku ilẹ̀ النصح wàlbayan wàlbalaz torí pé alágbára nǹkankan ju kíkọ́ àṣìmọ̀ sí ẹ̀ lọ alágbára ju káṣàlàyé lọ alágbára ju kájúṣẹ́ lọ fàyídà kánà wákìíyàn sayọrọ ṣẹ̀hìnáfsà tó wáyé pé ó ti jẹ́ reality ìgbẹ́ nìyẹn yóò nominate ààrẹ yóò contest ìrìn ìkàbátì kóbùrà wìsúgbùrà fún elections tó jẹ́ títí olórí ìlú ní pátápátá ni àbí títí local government ni tó wáyé pé ó ti di nǹkan tó jẹ́ reality tí wọ́n ṣe so wọ́n ní uh, alahadi tabirik gẹ́gẹ́ bó ṣe sọ kó ti di reality o yọ́ṣe muslim nafsawo uh, nasarani òṣèré náà zalik ipe musulmi yóò contest christian yóò contest ṣùyúí yóò contest fàìdàmá amkanna فإذا ما أمكننا من أن يصد المسلم من أن يرشي نفسه إما تاب على gbára láti lè dá mùsùlùmí padà mùsùlùmí ta fún lábẹ́ẹ̀sì kókó mọ́ nominate ààrẹ táàbà ní agbára àti dá padà láti nominate ààrẹ àwọn bèèrè ti kábìl kẹrìír àwọn ìsọ̀gír ò bá jẹ́ bí election láàbí kékeré fanánù na taaruhu a máa ṣe kíni a máa vote fún a choose òun ní ìmáàdá لأن هناك قاعدة إسلامية على أساسها نحن نقول ما قلنا ترك برنسيبو تجا برنسيبو إسلام كان به لوري ديزيسيري لفين سنتان سوي إذا وقع المسلم بين شرين تي مسلمي باكوسي عني أبو نمجيش اختار أقلهما شرا يوم يتي أوكيريجو لا شك أن وجود رئيس بلدية مسلم هو بلا شك أقل شرا ونكوز بابي شبه ipe ká ní ẹni tó jẹ́ lórí local government tó jẹ́ mùsùlùmí àbù rẹ̀ kéré sí kárí ẹni tó ṣe pé kò ń ṣe mùsùlùmí kó wà ń bẹ́ẹ̀ kọ́lá àkùl khair min ojú ìdúró yìí sọ̀rọ̀ àbí ẹ̀ka àfihàn mulhij wọ́n ní mo sọ pé lóore jù lọ o ṣùgbọ́n àbúrò ẹ̀ kéré lakin na ara rais yuhriku nafsa ṣùgbọ́n olórí yóò ṣe kíni yóò sùn rẹ̀ ná yurashih nafsa torí pé ńgbà tó bá nominate rẹ̀ bi da'wa annahu yuridu an yuqallila ash-sharr pẹ̀lú claim tó ń fẹ́ reduce aburú ọkọ̀ bí yaf'al ó lè ra aburú yẹn reduce lakinnahu la yadri bi annahu yahtarik min nahiyatin ukhra kò mọ̀ pé òun jóná ní agbègbè míì ni fayakunu masalu kamasalil alimi alladhi la ya'mal bi ilmi àpèjúwe rẹ̀ wà rẹ̀ gẹ́gẹ́ bí onímọ̀ tó gbé kò fi ìmọ̀ rẹ̀ ṣiṣẹ́ tí ó fi ìmọ̀ rẹ̀ ṣiṣẹ́ ni kàmáfàlì misbah yuhriqu nafsa wa yudhi'u ghayra bí àtùpà tó ṣe pé ń sun rẹ̀ ná tó ń jó rẹ̀ nítorí kí ìmọ́lẹ̀ lè máa bẹ fún àwọn àyè míì في هذا وني بيلي نحن نفرق بين أن ننتخب وبين أن ننتخب وني aṣùnpìyàn láàrin ká vóòtì fún yẹn àti káwọn èèyàn vóòtì fún wa láàánú rọ́ṣù àǹfọ́sánà nínú ìtakọ̀bà àní contest àní nominate ara wa nítorí kan lè bá vóòtì fún wa lè amẹ́nà sanahtẹ́ríkù torí pé tá a bá fi lè lọ àásùn náà ni àjò náà ni wọ́n bẹ́ẹ̀ náà àmọ́ man abà ṣùgbọ́n tó bá ṣorí kunkun ilẹ̀ àyíyọ̀ àríkẹ́ náà fa àfi kó sun ara ẹ̀ náà wọ́n ní kọ̀lílẹ̀ ọkẹ̀ síra bí yóò sun ẹ̀ náà púpọ̀ ní àbí yóò sun ẹ̀ náà díẹ̀ wọ́n yóò rọ́ṣẹ́ náà sọ̀rọ̀ bí ara ẹ̀ ń jẹ́ kàbáàtì tí ó wọ́n nominate ara ẹ̀ níbi ìtìkàbáàtì níbi elections àwọn tílka àbítọ̀hún fanánu min bá bí dáfẹ́ ìṣẹ́rìn akbar ìṣẹ́rìn asgar awa lábẹ́ wípé afẹ́ ti aburú tó tóbi jùlọ afẹ́ ti dánù pẹ̀lú aburú tó kéré ni nàktàrù adal muslim ala adal zakal kafir ala zakal kafir au ala zakal mulhid a sì máa pèsè mùsùlùmí yìí tó sọ ipò ń fẹ́ lọ láti lọ fi reduce aburú ni a sì máa pèsè rẹ̀ ju kèfèrí lọ abẹni tó jẹ́ kíni tó jẹ́ mulhid tó jẹ́ atheist oníbèrè wa bèrè pé ṣé kànáyà ni عفوا من هذا الكلام أنه بالنسبة للبرلمان أو بالنسبة للانتخابات البلدية إذا ترشح مسلم فالتصويت عليه جائز sọ̀wọ́n ní tí mo gbọ́ yín bí ọ̀rọ̀ yín òní pé tí mùsùlùmí bá nominate ààrẹ ó yá níbi municipal elections ni àbí èyí tó ní ṣe pẹ̀lú parliament nípa lè dìbò fún Sheikh Albani ní mimbabi ehtat ní abẹ́ pé kí ni ehtat that is kenya wa cautious akọlù sharin ẹni ẹni ṣe ẹ̀rọ̀tìkáàbù ọ̀kọ́ fìdọ̀rà rẹ̀ ká mú aburú tó kéré jù Sheikh Albani min bábi dáfi sharil akbar lè sharil asghar mush lè annahu khair wọ́n ní abẹ́ ipé kíyàn ti aburú tó tóbi jù kíyàn ti dánù pẹ̀lú aburú kékeré kò ń ṣe wípé torí pé oore nìkọ́ so eléyìí ó jẹ́ ọ̀rọ̀ Sheikh Albani tí wọ́n sọ ní Islatul Huda wan Nur audio 660. So Sheikh Mashuru ni àwọn sọ lábẹ́ tí a bẹni pé Sheikh Albani lè yan léwọ̀ kí yan contest wọ́n ṣe sọ nìyẹn. O mú sọ pé ta bá lọ wo in tí mo kọ ní 2019 yẹn February tí mo kọ tí mo ní ká compare ọ̀rọ̀ Sheikh Mashuru àti ọ̀rọ̀ Sheikh Albani. So Sheikh Albani wọ́n tako kéèyàn contest àtàwọn pọ̀ lórí ilé ìjọ àti rẹ̀rẹ̀ wọ́n ti pàpẹ kéèyàn contest ṣùgbọ́n ẹni tó bá ṣorí kankan tó contest ni wọ́n láwọn ò rí i pé nǹkan tó dáa fún ni torí pé yóò sun rẹ̀ ná tó wá débẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé nǹkan tá à ń rí káàkiri nìyẹn ṣùgbọ́n ó lè ti àwọn aburú kan kúrò tó bá wà nù bẹ̀yìn sọ wọn ní kéèsì ẹ̀bí àtùpà ni tó ṣe pé ó ń jó rẹ̀ tó ń tàmọ́lẹ̀ fún àwọn èèyàn bí àfáà tó ń wúlò fáwọn èèyàn tí ò wúlò fún rẹ̀ òun ni ọ̀rọ̀ orí èèyàn bẹ́ẹ̀ ló máa jẹ́ náà jọmọ́ tá a bá kọ̀m̀pìẹ̀ ọ̀rọ̀ Sheikh Al-Albani alayhi rahmatullah àti aṣọ yìí tá a kọ̀m̀pìẹ̀ rẹ̀ ní àwọn fatawa àwọn àfa tó ṣe pé a ti kà síwájú a rí i pé gbogbo ẹ̀ náà ni ó sì ń lọ síbi àǹfààní ìsìláàmù náà ni so gbogbo wọn náà ni wọ́n ń sọ pé kẹ́niyẹn má lálàáfíà rẹ̀ àwọn kan ní kó wọlé ṣùgbọ́n kó mọ̀ lọ lálàáfíà rẹ̀ tó bá débẹ̀ àwọn kan ní wọ́n lọ torí pé a mọ̀ kó lálàáfíà rẹ̀ ni ṣùgbọ́n tó o bá ṣorí kunkun tó o bá ṣorí kunkun wẹ́ á ní káwọn èèyàn dìbò fún ẹ kò ń ṣe pé torí pé nǹkan tó fẹ́ lọ ṣe in tó dáa ni ṣùgbọ́n ní abẹ́ kíní abẹ́ eritikáàbù akáfidọ̀ra rẹ̀ eléyìí jẹ́ ọ̀rọ̀ Sheikh al alayhi rahmatullah tí wọ́n fi rinlẹ̀ tí wọ́n ṣe ń bẹ nínú audio 660 gẹ́gẹ́ bí nǹkan tí a sọ náà nínú audio 930 0930 Sheikh Al-Albani alayhi rahmatullah eléyìí jẹ́ ìjòkó tí Sheikh Salim Al-Hilali hafizahullahu ta'ala tó yẹ fáwọn ni wọ́n béèrè béèrè ń bẹ́ so lára nǹkan tí wọ́n béèrè kò ní hukmu dukhul fil parlamanati lára tọ́pìkì tó wọ́n bẹ́ àrọ́dù alaman yakulu inna dukhula fil parlaman min babi akhafi dararain afafi dukhul fil parlaman àrọ́dù alaman yakulu naskut عن الخلاف حتى في العقيدة من أجل اللم الشملي سبب إليه هو يعني بي أوديو تي عن صوي so wọ́n sọ àwọn aburú tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé àyè onígbà mi láti lè máa ka gbogbo àwọn nǹkan yẹn ṣùgbọ́n nǹkan míì tó ṣe pé àwọn ọmọ ẹ̀yà tí wọ́n a máa fi ṣe yẹ̀yẹ́ Sheikh Albani wọ́n sọ níbi question àkọ́kọ́ tí wọ́n béèrè so màá lọ síbi ọwọ́ parí yẹn ni wọ́n ní ah, yàtì sọ́wọ́lù sàlìf ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta o ní pé ọkọ̀mọ̀kúntù anifan láàlẹ̀ al-akhir o ní lásán ọwọ́ aidan sẹ́kún jawab kama sabak èsì yóò máa bẹ lórí tó ti kọjá náà that is ìwé síta fọ̀síwájú al al-majlis al-yurashih li al-ulama' am yashtarik fi kama yaquluna indana fi sóríà khalid malik sáwọn àfa ẹ̀sìn ni wọ́n máa ń nominate sí joko fatwa yìí ní ṣe pẹ̀lú parliament pakistan adam pé pakistan ni ìlú islam àti ìlú tó ẹ pé àwọn mùsùlùmí náà wà ń bẹ parliament wọn gangan oníṣẹ́ kalbani wọ́n ń sọ wípé májísù tẹ́ sọ yìí ìyẹn parliament yìí ni sáwọn àfẹ́ ẹ̀sìn ni wọ́n ma ń contest ń bẹ̀ ni am yẹ ṣẹ́rì yashtariku fi kama yaqulun indana fi Suriya Khalid malik àbí Khalid malik ló ma ń wà ń bẹ̀ that gbogbo irú ògiri wa ló ma ń wà ń bẹ̀ Khalid Malid إذا نبين المكتوب يا أستاذ من عنواني آه مبين al-maktub ya ustaz min unwani هذا adalaisa barlamanan آه يختلف fi umori jọhariya tó bá jẹ́ pé oríṣiríṣi àwọn èèyàn náà ń bẹ ń bẹ ẹni tí ó ń ṣàfà wà ń bẹ àti àfẹ́ẹ̀sìn ó ń bẹ ń bẹ mùsùlùmí tí nǹkan òye ó ń bẹ ń bẹ kírísítẹ́nì ń bẹ ń bẹ lápòjú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó wáyé pé khalid malik ni fẹ́lẹ́ yìí ní kò yàtọ̀ fi umori jọhariya kò sí nǹkan tó ilé ìwà essential tó fi yàtọ̀ tó wà méjọ wọ́n kúltù ánìfọ̀nì قد تختلف دساتير الكفار بعض عن بعض òfin àwọn kèfèrí ó lè yàtọ̀ síra wọn òfin amẹ́ríkà constitution amẹ́ríkà lè yàtọ̀ sí constitution britain somehow ti britain lè yàtọ̀ fún kíni ti russia somehow so lakin nahnu bi yahumuna an yakuna albarlaman fi dawlatin muslima wọ́n ní nǹkan tó jẹ́ wá lógún ni pé kíni parliament ni ó ń bẹ ń lu mùsùlùmí ويدعي بعض إخواننا بأن هذا البرلمان خاصة يختلف عن برلمانات أخرى أما منهم أمي كيم كيمو كي بارلمنت يؤيات أفوان وبرلمنت مي ثم مع هذه سلبيات الكثيرة في هذا البرلمان الذي قيل فيه ما قيل بارلمنت باكستان تنصري نا تنصري شيشن كي ولبقبان وان نيجاتيف آه تاتي باسين باري ترى هل يختلف عن البرلمانات الأخرى ṣé o lè sọ pé yàtọ̀ sáwọn yòókù إذا رأى الرئيس أن يعطل البرلمان وأن يوقفه لمدة يرى من مصلحته أم ليس عندهم هذا tó ṣe kó ló lè sọ pé kí pálíámẹ́ǹtì òun fẹ́ tì for some time ṣé kìláàrí ní kàdáàlì bẹ́ẹ̀ ni tàbí ó lè tì for some time sheikh albani ní eish qimmat hadha al-barlaman tẹ́ńkì ni wọ́n ti ru pálíámẹ́ǹtì bẹ́ẹ̀ àlìláàbí sọ pé la yakhtalif illa fi hadhihi an-nuqta allati yaz'umun so kò sí yàtọ̀ láàrin òun àtàwọn yòókù pálíámẹ́ǹtì pakistan ni sheikh albani sọ sheikh albani wá sọ nígbẹ̀yìn wọ́n ní ansau ikhwanana mò ń ṣe ìṣítí fún àwọn ọmọ ẹ̀yà wa mò ń ṣe nàṣíyà fún àwọn ọmọ ẹ̀yà wa an yalzamu masajidahum kan dún ní mọ́ mọ́ṣáláṣí wọn wàyẹ́lzámú mọ́dárí sáwùm kan dún ní mọ́ àwọn iléekéwu wọn wàhálàkọ́ ti zikrihim kan dún ní mọ́ àwọn hálàkọ́ ìrántí ọlọ́wọ́n bá azikri sọ́láfì wọléṣà asúfì ìyẹn àwọn alákọ̀ ìrántí ọlọ́wọ́n bá tó ń ṣe títí sọ́láfì kò ń ṣe ti súfì mò ń sọ zalika khairun lahum abqa eléyìí ni tó lóore fún wọn tó dẹ̀ jẹ́ tí ó ṣẹ́kù eléyìí àmọ́ rí ní ọdíò zero nine thirty ọjọ́ zero nine thirty six láti lúdọ̀ wọn nóòrù eléyìí lára àwọn ọ̀rọ̀ tí Sheikh Albani sọ gbẹ̀yìn eléyìí lára àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ gbẹ̀yìn òun leléyìí so tí ó yàtọ̀ sí nǹkan tá a ti sọ tẹ́lẹ̀ náà fata àwọn pọ̀ lórí eléyìí jantirẹ́rẹ́ ó pọ̀ jantirẹ́rẹ́ a pé Sheikh Albani àwọn discourage ibi kẹ́yìn contest bọ̀tẹ́ni ẹ bá ṣorí kunkun tó lóun fẹ́ contest wọ́n ní mọ̀ pé wàá jó rẹ̀ náà ṣùgbọ́n ẹ̀yin mùsùlùmí tó kù ẹ dìbò fún torí pé òun mùsùlùmí lòun tó lòun fẹ́ lọ yí nǹkan padà fáǹfààní àwọn mùsùlùmí àwọn ọmọ pé kò lè rí nǹkan ẹ dìbò fún yín ó lè ṣe kí ni ó lè rí dídà nu kan yóò mú wá so a rí pé wọn yìí ti yàtọ̀ fún àwọn àtakò síwájú àwọn àtakò síwájú àníyàn da torí ẹ̀sùn ló lọ ó gbà tó dẹ̀ débẹ̀ yìí wọ́n ní kíni ó lè contest ẹ̀yin náà dìbò fún Sheikh Albani àwọn conclude pé kò ní nǹkan kan tó fẹ́ ṣe ó má contest tó wá aṣọ orí kókó tó lọ ẹ̀ dìbò fún torí kó sì bẹ́tà àwọn kèfèrí tí wọ́n ń lọ́bẹ̀ ó bẹ́tà àwọn tí ò gbádùn mí tán lọ́bẹ̀ òun ń lọ́bẹ̀ láti lọ ṣe kíni láti lọ dìfẹ́ǹdì àwọn àǹfààní ìsìláàmù tí aburú kúrò fún ìsìláàmù ni so ẹ rí i pé àwọn kìíní wọ́n jọra wọn ní àwọn agbègbè yẹn ni ṣùgbọ́n Albani disagree nípa pé kìíní kó mọ́ contest wọ́n disagree nípa pé kìíní wọ́n disagree nípa pé kó contest àwọn discourage kó contest náà aláwọn àfáà mi tó ṣe pé àwọn sọpọ́tì àwọn tako pé kó contest wọ́n rẹ̀ tún tako pé kí kí àwọn èèyàn vote torí pé tá a bá ní kó mọ́ contest ní ipò lọ́nṣun rẹ̀ náà dẹ̀nkí láàrin lọ́wọ́ fún lára wọn ni sheik mukbil alwadi alayhi rahmatullah ni wọ́n bẹ̀ bákan náà sheik rabi al-madkhali àtàwọn afá mi bẹ́ẹ̀ tásìkò nílé gbà mí láti lè mọ́mú àwọn tàà mú àwọn tó jẹ́ àwọn afá súnnà ni tàbá wo ọ̀rọ̀ títí majmu' fiqh islami tàà mú wá ní oríṣiríṣi àwọn afá wà ń bẹ̀ náà ṣùgbọ́n ibi tó jẹ́ kọ̀ráàrù wọn la kà fún ayé ni so kò sẹ́ni bọ̀dì tó sọ pé kẹ́ ẹbí tó ń bi kànárì tó bá ń lọ síbẹ̀ mm, mm, mm. ẹni tó ń lọ síbẹ̀ fún àǹfààní ẹ̀sìn fún àǹfààní àwọn mùsùlùmí wọn làwọn afáyín discuss so láàrin pé kí ni tí ò bá ti ní lọ lálà sí ara rẹ̀ ní ó ti ń sùn ó lè lọ àtẹni tó sọ pé eh, kò sí yóò lálà sí ara rẹ̀ examples fi ń bẹ́ńlẹ̀ kó má lọ ṣùgbọ́n tó bá ṣorí kunkun ó sì bẹ́ta ẹni tó ṣe pé kéfèé nílò kéèyàn dìbò fún dẹ́nẹ̀ tó sọ pé eh, ó máa lálà sí ara rẹ̀ tó bá dìbò fún ní ó tún ràn lọ́wọ́ lórí ìbàjẹ́ ni so mokif tí àwọn àfa alùsùnà jẹ́má tí wọ́n ń bẹ lórí ẹ̀lẹ́lẹ́ yìí fún ẹni tó ṣe pé ó bá ń lọ pẹ̀lú àníyàn ẹ̀sìn pẹ̀lú àníyàn àǹfààní àwọn mùsùlùmí látàwọn politicians tó ń bẹ ńlẹ̀ ń sí yìí ẹlòmíràn ní ẹṣọ́ wa ní ká fílẹ̀ fún wọn ni kò síjọ́ ta fílẹ̀ fún wọn bẹ́ẹ̀ bá dé house of assembly ilẹ̀ haúsá nísìnyí àwọn mùsùlùmí náà ń bẹ ń bẹ́ẹ̀ house of assembly lẹ́kọ̀ọ́ ní àwọn mùsùlùmí pọ̀ ń bẹ àwọn mùsùlùmí jẹ́ head of state ní kò sígbà táwọn mùsùlùmí fílẹ̀ fún wọn ni ṣùgbọ́n ìwà emphasize ẹ̀ ní sí ní a ó léwu torí pé kọlọ́mọdé kírú àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní àwọn Algeria kó lọ ṣẹlẹ̀ ni àbí kó ṣe pé àwọn tẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ mọ́ ṣe kìíní fún nìkan mọ̀ yín múlẹ̀ yín lórí pé àwọn ọmọ lọ́bẹ̀yìn ṣe ń ro yẹn kí ló kàn wá pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ni àǹfààní ayé làwọn ń bá lọ́bẹ̀ẹ́ òkìkílẹ̀ wọn wá lọ́bẹ̀ káwọn máa yín múlẹ̀ yín lórí so àwọn mùsùlùmí bẹ́ẹ̀ bí ọ̀rẹ́ bí bẹ́ẹ̀ làwọn àfà wọn kọ̀rẹ́ tí wọ́n ṣe nà síhà fún wọn ìtàn bá lè túnṣe lára wọn túnṣe ìtàn náà bá gbọ́dọ̀ àwọn àfà ẹ̀lùmí àtúrẹ̀ láti implement ẹ̀ èyí tó bá rí pé ah eléyìí òun ò lè ṣe ó lè sádánù lẹ̀ bẹ́ẹ̀ làwọn àfà ni wọn lè mọ́ wọn táàbí sọ pé àwọn sálá nǹkan kan gbogbo àfà àtàsọ̀kalẹ̀ yìí sìnkú àtẹni tí ó ní ká má participate kò sí ìdóṣe kó lè máa wọn olórí yẹn nítorí pé wọ́n participate ń bẹ̀ ṣùgbọ́n wọ́n advice ni advice tán mú wá àbí ẹ má ṣe ẹ má ṣe tán sọ pé yàtọ̀ sí pé ẹ má mutí ẹ má ṣe zìnà ẹ má mu ẹ má gbowó èlé ìyẹn kò disturb kíní river conventional bank tó ń bẹ́ńlẹ̀ ìjọba approve ẹ̀ ilé ọtí àwọn èèyàn mutí lọ àwọn èèyàn ṣe ìrìnà lọ àwọn èèyàn ń ta tẹ́tẹ́ lọ ṣùgbọ́n ìwò ní káfà mọ́ ṣe wá sí ẹ má mutí ẹ má ta tẹ́tẹ́ ẹ má ṣe ìrìnà ẹ má gbowó èlé ìwò ní káfà mọ́ ṣe wá sí ẹ torí pé kí ni àwọn mùsùlùmí ń bẹ́ńlú ẹ̀ torí pé ìjọba ó approve àwọn nǹkan wọ̀nyẹn torí pé ìjọba approve kọmọ tọ́tí ìjọba approve kọmọ gbowó èlé ìjọba àpúrúbù àwọn tẹ́tẹ́ kọ̀ọ̀kan tó ń ta ni a nítorí pé ìjọba buwọ́lù ká má ṣe wá àfi tako mọ́ the same thing náà má lọ torí bọ̀ a nítorí pé àwọn mùsùlùmí kan lọ síbẹ̀ ó ti ní sí káwọn sọ pé a ní tako nǹkan tó wáyé ká tako bẹ́ẹ̀ fún àwọn àfáà tó ṣe wípé wọ́n ń tako ní ọ̀nà tó fi ń tako àwọn tó dẹ̀gbà pé èèyàn lè lọ tó wáyé pé torúkọ ìsìláàmù ni tó rẹ̀ pé èèyàn lè wà sincere tí ò ní lálàáfíà rẹ̀ ọ̀rọ̀ tuntun wọn náà clear so eléyìí ọ̀rọ̀ àwọn àfáàní ọ̀rọ̀ democracy kò ṣe democracy ẹ̀ka tó cleanse sọtama ní democracy ni gbólóhùn tí wọ́n yọ tán tún ṣe láti ara democratia ni democratia dẹ̀ ní ìpìlẹ̀ rẹ̀ láti demos àti kratos so demos ó túmọ̀ sí people àwọn èèyàn kratos ni ó túmọ̀ sí pé kí ni rule Ijoba. So the people's rule that is Ijoba àwọn èèyàn kí ni túmọ̀ eléyìí òun náà ni pé àwọn èèyàn ni ó ṣòfin àwọn èèyàn ni wọ́n máa ṣòfin so ìyẹn lásán ni ó ti yàtọ̀ sí islamu ni torí pé ìsìláàmù ni kò ń ṣe àwọn èèyàn ni ó ṣòfin ọlọ́run ọba ni ó ṣòfin ṣùgbọ́n láwọn àyè kan tó ṣe pé àwọn issues kọ̀ọ̀kan tọ́lọ́run bá fi sí ọwọ́ àwọn aláṣẹ tó ṣe pé tán bá mú níbẹ̀ yẹn ní ó ti ń sìn kò sí nǹkan tó burú mẹ́ nísìn ọ̀rọ̀ traffic light lápẹjúwe ń sìn àwọn olófin náà ṣe àwọn aláṣẹ ni wọ́n ṣe òfin yẹn àtàwọn nǹkan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kó ṣe pé àwọn aráàlú ni ó ṣe gbogbo òfin nìyí so eléyìí yóò mọ conflict pẹ̀lú kíni pẹ̀lú òfin ọlọ́wọ́ subhanahu wa ta'ala وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارات من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا أبي لي إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون آية لليش So òfin tí àwọn aláṣẹ tán lè ṣe àwọn òfin kan ni ọlọ́ọ̀ba náà ló fún wọn lágbára rẹ̀ kò ń ṣe gbogbo òfin ó láwọn issues tó ṣe pé ẹ̀sìn ti ṣèdájọ́ lórí wọn páàdì bọ̀rọ̀ yìí padà ṣùgbọ́n ìlú tí wọ́n ti ń ṣe democracy ká bẹ̀rẹ̀ pẹ̀lú Athens tí wọ́n ti gbé kalẹ̀ the Athenian democracy àwọn tán gbé kalẹ̀ nǹkan bíi six century BC òní six years súnmọ́ àbí wálẹ̀ sí kó tó di pé kí ni kó tó di pé ànábì Ìsá alayhi salatu wassalam òde òun náà ni kò ṣe àsìkò tó jìgá àwọn tán gbé kalẹ̀ àwọn ará Athens ṣé mùsùlùmí ni wọ́n ní àbí kèfèrí àwọn ará Athens amáyé òòṣà ni wọ́n bọ̀ so wọ́n jọ péjọ lórí issue ni wọ́n ní assembly tán pè ní ecclesia bẹ́ẹ̀ ni wọ́n ní yìí tí ó tún bẹ tó ṣe pọ́n pè ní búùlù ni èyí ń tún kéré sí tọ̀hún so títí ecclesia yìí ni àmọ́yé àwọn èèyàn ni ó bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ fún àmọ́ ọbí forty thousand ló ní right tó jẹ́ àwọn aráàlú tán lè wá síbẹ̀ yàtọ̀ sáwọn obìnrin tán yọ kúrò mẹ́ta wọn míì tí wọn kì í ṣọmọ ìlú gangan tí wọn fún ní right láti máa bẹ nínú ibẹ̀ ni títí búùlù yẹn ni ó jẹ́ sí àwọn èèyàn àwọn tó ń yẹn bí forty thousand eléyìí bí five thousand àbí less èyí tó pé forty thousand yẹn àwọn oṣù gbogbo náà ló máa wá ọmọ ìjọ discuss ní in tí wọ́n ṣe ń bẹ̀ náà vote náà ni ìṣúra kó ṣe pé in tó bá taking decision majority àwọn èèyàn ni ó gbogbo orókè ló jẹ́ pé nǹkan bá sọ ni wọ́n lò ọkọ̀ ṣe pé gbogbo wọn ni wọ́n approve nǹkan yẹn sẹ́yìn tẹ́ ẹ bá fi lè ń sọ tí majority ń gbégbó orókè vóòtù ti wọlé ń bẹ̀yẹn náà hapta ní athenian democracy tá ń sọ yẹn ní tá ń lo direct democracy báwọn yẹn ṣe ń sọ yìí vóòtù wà ń bẹ̀ contrary sí nǹkan tí ọmọ ìyá wa sọ bákan náà tá a bá wò ó ní ìtàwọn èèyàn ń lò ní sinna ní bí vóòtù ń ṣe wà ń bẹ̀ náà yìí tá ń pè ní indirect democracy àbí representative democracy ìyẹn náà ní vóòtù wà ń bẹ̀ so kò ń ṣe representative democracy nìkan ní vóòtù wà direct democracy táwọn ará Athens tí wọ́n ń lò wọ́n ń vóòtì ńbẹ̀ náà tí wọ́n bá máa jíròrò lórí nǹkan bẹ́ẹ̀ làwọn náà láwọn tó ṣe pé wọ́n ń gbé òfin tí wọ́n jẹ́ bí agbófinró ni wọ́n láwọn èèyàn náà ń bẹ ṣùgbọ́n tí mo fẹ́ lò nípa àwọn tí wọ́n ní sábà democracy yìí lẹ́nu òtí ń sìn wọ́n kì í ṣe mùsùlùmí bákan náà bí wọ́n ṣe kì í ṣe mùsùlùmí yìí wọ́n ń ṣe òòṣà tó bá yẹ máa tán máa fọ̀rọ̀ lé lórí nìyí nǹkan tó ní í ṣe pẹ̀lú òòṣà wọn náà ni wọ́n jọdúró lórí àwọn ni wọ́n ń gbófin kalẹ̀ fúnra wọn so Islam ní kò ń ṣe àwa la máa gbófin kalẹ̀ a ní àwọn kan nísìn ká sọ pé kìkan lọ́nu páyámẹ́ǹtì kan máa lọ ṣòfin tó tako òfin alukurana àti sunna so àwọn ìlú tí wọ́n ti ń lo àwọn kinní yìí ni most yẹ ní ó tẹ́ nísìn wọ́n á ṣe kinní òfin àwọn ni wọ́n ń ṣe òfin fúnra wọn so ọ̀rọ̀ pé government of the people for the people Abraham Lincoln wọ́n ní Abraham Lincoln ló gbọ́ sọ̀rọ̀ mí náà ti sọ before then àwọn àfẹ́yàn democracy gangan tí wọ́n gbé kínní ìkalẹ̀ gangan fúnra wọn ní in tó dólé lórí náà ni so me understand bí ọmọ ẹ̀yà wa bí wọ́n ṣe máa fẹ́ kínní yìí lójú ni then lára àwọn nǹkan tó jẹ́ cornerstones fún democracy òun náà ni freedom of religion òun ni freedom of, uh, uh, of speech freedom of speech o lè sọ tó wù ẹ́ lára àwọn nǹkan tí kíni wọn tó dúólé lórí bó tẹ̀lé wọn sọ pé restriction wà ń freedom of religion o lè ṣẹ̀sìn tó wù ẹ́ nínú islam ní ṣíyàn lè ṣòfin o lè ṣẹ̀sìn tó wù nígbà tó bá ti wọnú islam àbí nǹkan pè ní àrídà ó ń bẹ ẹni tí ò ti ṣe islam ní ó lè má ṣe yóò báyà rẹ̀ wọ́n jù ọ lọ ṣùgbọ́n ìyẹn ti wọnú islam ṣé ìdájọ́ yẹn náà ni kó tún lè kúrò bó ṣe wù ú so ìyẹn náà so freedom of eléyìí freedom of eléyìí tán gbé kalẹ̀ ní tó ṣe pé àwọn èèyàn máa fi mú wọn náà èyí lẹ́gbẹ́ gbogbo àwọn freedoms yìí kalẹ̀ ní bọ̀tẹ́ máa ń jàǹbá rẹ̀ tẹ́ bá sọ̀rọ̀ nípa freedom of, uh, of speech nísìn táwọn èèyàn wọn bá bú Islam tán bú ànábì wọ́n sọ̀sọ̀ kú sọ ń pa ànábì ẹ́ lọ́dọ̀ ti tiwa ó ní ìdájọ́ ọ̀dọ́ títí wọ́n ní wọ́n ní freedom of speech ṣùgbọ́n àwọn náà láwọn èèyàn kan tó ṣe pé ọ̀n ta sí lọ́dọ̀ wọn lápẹ̀jú èsì tí ẹ bá ta queen of England nísìn tẹ́ ẹ bá ta sí ẹnìyẹn ó lè bá rẹ̀ lẹ́wọ̀n torí pé wọn kì í ṣe kí ni wọn kì í yẹ̀yẹ́ òun náà wọ́n fi sí ipò tó ga bákan náà tó bá ṣe nǹkan kan ní wọn òfin ò lè mú òfin ò lè mú lára nǹkan tán ṣe nìyẹn sọ́rọ̀ ẹni tí wọ́n fi ṣe nísìnyí tẹ́ ẹ bá tako lesbianism àbẹ́ tako homosexuality láwọn ìlú mi ní Europe ń bẹ̀ yẹn ni ẹ lè bára ilé wọn torí pé no go area ni wọ́n dẹ̀ ní freedom of speech wà ṣùgbọ́n tí ẹ̀ka bá bú alukur'an àbúsọ̀kọ ìṣọ́gùsọ̀ ń pa ẹ̀sìn wa ní tẹ́yìn bá fẹ́ lé wọn ní ni freedom of speech Salman Rushdie láìpẹ́ yìí nísìn káwọn bí wọ́n ṣe ń protect ẹ̀ ni pẹ̀lú gbogbo tó sọ pa nẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n protect ẹ̀ èèyàn ò dẹ̀ gbọ́dọ̀ bú queen so freedom of speech ẹni tó sọ wípé torí pé wọ́n ń wọ̀ jáàbù bó ṣe ní ìlú Britain ipé wọn kí ń wọ ìjáàbù àbí nkankan òun ló fa rape cases tó pọ̀ ńlẹ̀ ó fẹ́ lọ ṣe lecture ní Britain ní wọ́n dìnnà ẹ̀ ní visa police statement tó sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan tí wọ́n ń ṣe so gbogbo àwọn kan ilé ni wọ́n á sọ bíi pé cornerstone nítorí pé democracy lọ́dọ̀ wọn ni so kí làwọn fẹ́ máa dìfẹ́ǹdì nǹkan tó ṣe pé kò lọ àwọn àfáà tó sọ pé kúfùrù ní democracy wọn mọ nǹkan tó ń sọ torí pé àwọn tó ń gbé kalẹ̀ gan fúnra wọn kò yé wọn àwọn tó ṣe pé wọ́n ń lò lẹ́yìn wọn náà wọ́n kàn da gbogbo ẹ̀rú sọ̀ká sọ pé Islam democracy ni òtẹ́lísì ọ̀rọ̀ sọkúsọ ni ká sọ pé democracy ṣúrọ́ ni ìsọkúsọ ni torí pé democracy lọ́dọ̀ ti tiwọn ni ó fẹjú kọjá ìpèbí tọ́fin ẹ̀sìn ò ti sọ̀rọ̀ ibi tọ́fin ọlọ́run òfin ẹ̀sìn ò ti sọ̀rọ̀ táwọn yóò ti jíròrò òun ni ṣúrọ́ nísìnyí àníjòkó sí kálánjú ò lórí pókè ẹni tí ó bá jalè ṣe ẹ̀ka gé ọwé àbí kò ẹ̀ka gọ́wẹ̀ ẹni tó wá ṣe ìdùnnà ṣe ẹ̀ka sọ lóko pa ṣe àní ẹ̀ka kárí bí òfin yẹn nísìnyí àbí kankan kúfùrù nìyẹn bí ẹ máa ń ṣe so lọ́dọ̀ ti tí wọ́n ènìyàn kan jalè ó ṣe zinek àwọn ni wọ́n á jókòó ni wọ́n ṣòfin tó ṣe pé máa wà binding lórí ó lè tún lè gbà mí wọ́n tún jókòó wọ́n sọ pé kí ni àwọn fẹ́ rí bí òfin yẹn so democracy wọn lára rẹ̀ lélẹ́yìí so kò ní ìdí kálá ń defend gbogbo àwọn nǹkan wọ̀nyí it is clear kálọ̀ wo ìtàn àwọn tí wọ́n ṣe pẹ̀lú gbogbo àwọn inconsistencies tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn tó gbé kalẹ̀ wọ́n ń ṣe mùsùlùmí ẹlẹ́bọ ni wọ́n so kò jẹ́ bí ọ̀rọ̀ yìí ṣe jẹ́ nìyí so ìfi ọ̀rọ̀ tì sí wa wípé bí àwọn kan nìyí wọ́n ń sọ nǹkan ní ìsìn eléyìí lára àwọn ọ̀rọ̀ tí ó ṣe déédéé ni a àti sọ̀rọ̀ púpọ̀ lórí eléyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà so a lè ráwọn míì tó ṣe pé wọ́n máa ṣàṣejù lórí ẹni ṣùgbọ́n mo kí tèmi ní ìtí mo dẹ̀ ti ń sọ tipẹ́tipẹ́ ìgbà tí mo mú position pé èèyàn lè wọ̀ ọ́ pẹ̀lú àmì ẹ̀pẹ́ kéèyàn tún ṣe náà ni ìgbà tí mo mú position yẹn mo máa mú position àwọn àfa ìkejì náà wà mo mú position àwọn àfa ìkejì náà wà èyí tó bá jẹ́ pálíbẹ̀ ilmi tó jẹ́ báyìí ó gbọ́dọ̀ ní insof ọ̀rọ̀ àwọn àfa pìzẹ́ǹtẹ̀ bó ṣe wà má lọ ọlọ́run nítorí ipò fẹ́ kó sùn tiẹ̀ sọ ṣe rí o lè sọ pé o disagree pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ó rí pé ìwọ gangan ni oró àwọn èèyàn fi ara tì ṣùgbọ́n kéèyàn sọ nǹkan tó ṣe pé òkè ni oró àwọn èèyàn gidi kan fara tì ní ata abdulrahman abdulkhalik tó ń gan lókì ní sheikh nasiru saadi ni ó gbà pé democratia kúfùrù ni ó fi rí lẹ́bẹ̀ẹ́ ṣùgbọ́n nǹkan tó ń sọ owó ni pé àwa mùsùlùmí agbọ́rọ̀ ṣe irtikabu àwọn muharramati nísìnyí àwọn muharramati kan agbọ́rọ̀ ṣe irtikabu wọn torí àsìkò táwa yìí ìyẹn ni sheikh al-albani ni wọ́n ń ṣe rọ́dù fún lé lórí ẹbó ṣe ń bẹ nínú fatawa abdul atif wasayara àtàwọn fatawa àwọn míì ni nípa bí abdulrahman abdulkhalik bó ṣe torí bó ṣe mí ni so lè jẹ́ nǹkan tí ó pàtàkì tó yẹ kí awòye sí gẹ́gẹ́ bí tọ́lìbì ilmi àwọn ìpé nǹkan tó wà àti ṣe àmọ́ gbogbo ọ̀nà tí justify rẹ̀ ni so then ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni wa'ada Allahu alladhina amanu minkum wa 'amilu s-salihat la yastakhlifannahum fil ardi kama istakhlafa alladhina min qablihim wa la yumakkinanna lahum dinahum alladhi irtada lahum wa la yubaddilannahum min ba'di khawfin amna ya'budunani la yushrikuna bi shay'an àyà yìí ni kò túmọ̀ sí pé ẹni tó bá ní òun òun òun ò ní lọ torí bó ṣèlú ipe kò ṣiṣẹ́ wọ́n láyé ní kò ṣiṣẹ́ kò kírun ní kò gbàwẹ̀ ní kò yọ amóye àwọn nǹkan dáadáa tó ń ṣe ó ń dokun ẹbí pọ̀ ó ń ràn wọ́n láì ní lọ́wọ́ amóye dáadáa tó ń ṣe káwá ní òkè kan aká ògbéra no ẹ ní káwọ́ ògbéra báyìí àfi kẹ́ join wọn ṣé politics nìkan láyà yẹn ń sọ̀rọ̀ nípa àbí politics ló ti ń sọ̀rọ̀ nípa ṣé politics ni àyà yẹn sọ̀rọ̀ nípa rẹ̀ èèyàn tó ń kírun tó ń bàwẹ̀ tó ń yọ zàká tó ń lọ ájìní tó ń ṣètọ́rẹ̀ àánú àní kò ṣiṣẹ́ tí ó bá wá ṣiṣẹ́ ńkọ́ ìyẹn ni ó ti ń súnmọ́ ọ̀rọ̀ àwọn tó ṣe wípé ahamu ruknin lọ́dọ̀ títí wọn òun ni kíni òun náà ni alhukumu gbogbo nǹkan tó kù ní èkó sí ṣe àfi kíni kẹ́ pàṣẹ́tì ní elections kẹ́ torí bó ṣèlú báwọn ẹ̀kọ́ àmì ṣe dúró lórí gbogbo nǹkan yóò tẹ́ máa ń ṣe ní tẹ́ẹ̀bá ti ṣe yẹn ní ẹ̀ tí ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n dúró lórí wípé àsìn social benefits amenities nǹkan nǹkan mọ́ra wọn òun ni tá n torí ẹ̀ bẹ́ lórí ilẹ̀ ibi tí wọ́n máa ń lọ nìyẹn ṣùgbọ́n àwọn afáàdé kánò pé kí ni áhírà òun gẹ́gẹ́ la máa ṣiṣẹ́ fún jùlọ ayé yìí ni à ṣiṣẹ́ fún níwọ̀nba ni kò ń ṣe wípé gbogbo ń bá lè fi wáyé la fi wáyé kódà tí ó bá affect áhírà wa káṣá àti rí pé kí ni good roads wọ́n ṣe portable water kan ṣe eléyìí kan ṣe eléyìí kan ṣe eléyìí ká ṣàmọ ká mọ gbádùn títí ti dá ká mọ ọlọ́kọ̀ kí náà wà eléyìí àwọn kèfèrí àwọn ni wọ́n ń tájẹ́tì irú nǹkan báyìí mùsùlùmí áhírà òun ni tó jẹ́ tájẹ́tì tiwọn ṣùgbọ́n wọn nígbàgbé náà sí ìbú láyé náà ṣùgbọ́n ṣe ká fi àwọn ayé nì ká fi sọ alkiyama so ló fi jẹ́ pé lára àwọn nǹkan táwọn àfa àtúnṣáìzì mòdúdí fún òun lélẹ́yìí bákan náà àwọn àmì náà nú àwọn tó ṣe pé wọ́n kọ nǹkan lórí eléyìí tó máa sọ pé kí ni alìsílámù sí àṣì àwọn tó ṣe pé political islam islam lọ́dọ̀ ti tiwọn politics náà ni area politics òun gangan ibi tí islam wà sòtò ẹ̀ ní ó fi trivialize àwọn èèyàn nípa ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ akida ọ̀rọ̀ tawhid olùhíyà wọ́n á trivialize gbogbo eléyìí afá ìwọlé tẹ́ sọ fáwọn èèyàn ní amẹ́ríkà ti achieve eléyìí kìnnìkà ti achieve eléyìí eléyìí ti achieve eléyìí àwọn good roads nǹkan kan mọ́ra wọn bẹ ní ìhun bẹ bíbá wọn ti rẹ̀ láì sọ̀rọ̀ àkídá ni ẹni sọ pé ẹni tó ń sọ gbogbo eléyìí ọ̀rọ̀ àlùwà láǹkẹ́ kan lẹ́yìn tó ń sọ ni táwọn yìí ti ń bẹnu tó ti wọnú òṣùpá lọ wọ́n ti rẹ̀ láì sọ̀rọ̀ àkídá wọ́n ti rẹ̀ láì sọ̀rọ̀ àkàm èyí àwọn afáàmì ìlànà sọlọ jẹ́ kó yà mí lẹ́nu nígbà tí mo gbọ́ tọmọ ya wá ń sọ pé wa'ada Allahu alladhina amanu wa amilu salihat ipa àwọn èèyàn ń ṣe ètò kí ni al-amalu salih tí sọlá ò bá jẹ́ olórí àwọn al-amalu salih kí ni ó jẹ́ olórí rẹ̀ bada tawhid zaka ọlọ́run bá ní fa in tabu wa aqamu s-salata zaka fa ikhwanukum fi d fa in tabu wa aqamu s-salata zaka fa khallu sabilahum àwọn ti realize ẹbí pé ìwọ̀n ti ṣiṣẹ́ èèyàn kí wọ́n gbàwẹ̀ ó yọ zaka ó ṣètọ́rẹ̀ àánú ó ń dokun ẹbí pọ̀ owó rí nǹkan tó lè ṣàwọn èèyàn léṣe ó mú kúrò lójú ọ̀nà ó ń ṣe dáadáa fáwọn èèyàn àníyàn káwọ́ gbéra sódìgbà tó bá tó torí bóṣèlú kó tó lè ṣiṣẹ́ ni ìgbà yẹn ni alamọ́lù sọ́ọ́lì yóò wọ̀ nasalullah alafiyata wa salama subhanaka lahumma bihamdik ashara ilaha illa ant astaghfiruka wa atubu السلام عليكم ورحمة الله وبركاته